la fi wé. kò lábùkù kò lábàwọ́n ó kún fún oyè. bọ́ọ̀dì àǹtà látọkùn ètò. kò kò lábàwọ́n ó kún fún oyè. bọ́ọ̀dì àǹtà látọkùn ètò. ọ̀tọ̀ ní tọ́lú ọ̀tọ̀ ní tọ́lú. díje babuji. bàbá. <clears throat> kínní kan lè ṣe lẹ́ni tí ó dùn mí. kí tún ni mo tún ṣe àlàyé. ọkàn mi sì ní kí n sọ fáwọn èèyàn DJ DJ Babji. ẹ ẹ sọ fáwọn èèyàn torí kọ́lé bàbá mi bẹ̀bẹ̀. ẹ̀bẹ̀ tí tó ti àwa wà lẹ kọjá ẹ̀bẹ̀. ilé tó kọjá ẹ̀bẹ̀. ọ hmm. kọjá ẹ̀bẹ̀. ẹ̀ta wa mo fẹ́ pè báyìí. àní kọjá ẹ̀bẹ̀. bó o ní ṣé ìgbà tẹ̀ ń bọ̀ láti ilé. ẹ gbọ́ wò ẹ gbọ́ wò ìgbà tẹ̀ ń bọ̀ láti ilé. ẹ alájẹ. ṣé. She ẹ ti wo aṣọ tí mo wọ̀ lẹ́fi lọ mú nǹkan tó jọ nǹkan tèmi náà wọ̀ ni. ṣẹ̀ṣẹ̀ tí mo tún ṣe nìyẹn báyìí. ẹ̀ṣẹ̀ tẹ́ ni. lẹ́rí nígbà tí mo máa kúrò lé tí mo máa kúrò lé ẹni pé mo pè yín fídíò kọ. ẹ náà mò ń sọ ṣe é pé fídíò kọ yẹ kẹ́ tó lọ hmm. ṣe é pé ọ́ìlì mọ́tò. bẹ́ẹ̀ ni fídíò ni mo pè é. ọ́ìlì mọ́tò lẹ pè mí fún. bẹ́ẹ̀ ni. máa sọ fún yín pé mọ́tò yìí o ọ́ìlì méjì ni yóò mú. bẹ́ẹ̀ ọ́ìlì méjì ni yóò mú hmm. ẹ wá nílò tó mo ní ẹran ẹ ah, ẹlẹ ti rí. ẹni tí mo fi kùn jọ tó bá jẹ́ ǹdẹ́ bẹ́ẹ̀ sọ nìyẹn torí mo mọ̀ pé àwọn ti bí kéékèèké ẹ yọ kọ̀ọ̀kan lọ́ mu àǹtí àdùfẹ́dẹ̀ ti máa ń sọ̀rọ̀ sí mi ó ṣe kun dẹ̀nkù ó ṣe kinní kan nísìn mo ti wá rí ẹni tí mo fi kun dẹ̀nkù jọ èmi ni wọ́n ń pè ní islander. islander presenter. ní omi nìyẹn. <laughs> highlander presenter mo ṣe kùdẹ̀ǹkù torí mo rí ní tí mo nígbà tí gbogbo àwọn ẹgbẹ́ ti ẹ mẹ́yọ kọ̀ọ̀kan tó ń mu odidi gánà òróró méjì wọ́n rò pé ó dàgbẹ́ ní tí mo fi kùn ah, jọ lélẹ̀. a jẹ pé tó ń bá jẹ mọ́tò eh, ẹ̀yin ni ènìyàn version náà. ènìyàn version náà highlander presenter lèmi báyìí sí ṣé yẹn ládìkẹ́ kó nu ẹ fi ká sọ wá òjò rà. Ah, ngbà tí mo dẹ̀ wá wò mo wò pé má jẹ́ kí jẹ́ kí jẹ́ kí. torí pé ètò tòní. Hmm, o máa nẹgba o máa nẹgba jẹ́ n kó sí nǹkan tó yẹ pé. Hmm, hmm. Eh, a ní láti jọra wa lórí ètò lẹ́yìn bẹ́ẹ̀ ni ẹ̀dá ẹni tó bá dẹ̀ mọ tó bá mọ kíwèé ti dáadáa wọ́n á rí àwọn background láti ọ̀dọ̀ tiyín wọ́n á rí wípé nù. No aṣọ aṣọ lè ṣe làwọ. <laughs> aṣọ lè ṣe làwọ lè. Eh, royal blue làwọ so ẹ̀yin olólùfẹ́ wa a ní urgent information tó bá sọ pé it gets started. bẹ́ẹ̀ni. géèmù ṣẹ̀fẹ̀ bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ Mohbad yẹn ni o <laughs> tí wọ́n rò ní pé bóyá ó máa ṣùwà. kò wá ní ṣùwà. ṣùgbọ́n kò ní ṣùwà ṣé ẹni wọ́n ti fẹ́ focus lórí Yomi Fabiyi báyìí. bẹ́ẹ̀ni. wọ́n fẹ́ rò pé à ń fẹ́ fọ́ àgbọn lórí ẹ̀. wọ́n fẹ́ forí ẹ̀ fagbọn. Hmm, wọ́n fẹ́ forí ẹ̀ fagbọn wọ́n dẹ̀ believe pé tó bá forí ẹ̀ fagbọn kò kì í dúró jẹ inú agbọn yẹn. Ah, ah, àwa wà lágídí gan. a ní jẹ́ kán fagbọn lórí ẹ̀. bẹ́ẹ̀ni. ẹ̀yin fáǹsì wa àwọn méjì kan bá mi ṣe mítìn kan lánàá tẹ́ ẹ bá fọwọ́ sí i mo fẹ́ gbé wá síwájú gbogbo ilé tẹ́ ẹ bá wá fẹ́ bẹ́ẹ̀ mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká máa ká tètè show solidarity support wa fún Yomi Fabiyi bye bye bye bye bye ó wà very urgent Mr. Yomi Fabiyi ti gbé kinní yẹn rù tán finally kò dẹ̀ kọ̀ọ̀kan tí ó ṣẹlẹ̀ kódà gan ó ti le débi pé wọ́n ti ń threaten ẹ̀ ṣùgbọ́n ó nídàá àwọn nǹkan ẹ mọ̀ ó ti náwó ara ẹ̀ jìnnà ó dẹ̀ ti weak wọ́n ti ń bú sí pé àwọn fẹ́ máa fi pawó ni àwa ò máì àwa ò máì ṣe ń pẹ́ ẹnu aráyé lè bọ àdẹ̀ni fọ́lù ẹnu aráyé ẹni tó jáde tán bẹ́ẹ̀ tó fẹ̀mí ara ẹ̀ sílẹ̀ àwọn méjì tó pè mí nínú àwọn mẹ́mbà QH radio lánàá wọ́n ní ká gbé síwájú gbogbo lélẹ́ni ipe bá a ṣe ṣe sọ́pọ́ọ̀tì fáwọn èèyàn tó ṣẹ́kù tá a ti ń ṣe ẹ jẹ́ ká donate kankan lórí channel wa yìí fún Mr Yomi Fabiyi idea tí wọ́n mú wá fún mi lálẹ́ àná nìyẹn mo wá sọ fún pé tá a bá ti dórí ètò mo máa sọ fẹ́yìn èèyàn tẹ́ bá ti fọwọ́ sí pé ó ti lọ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ donation yẹn látẹ̀ní within two three days kádẹ̀ pé Mr. Yomi Fabiyi wọlé sórí ètò ọ̀rọ̀ tá à ń sọ yìí Mr. Yomi Fabiyi ọ̀rọ̀ wa ṣe yẹn o àwọn tó pìtì gbogbo wàhálà tó ń ṣe náà ni pé a gbọ́dọ̀ jẹ́ kó rẹ̀ tí ò bá sówó lápò díje babjé ó máa ń rẹ̀yàn o so wọ́n ní àkáǹtì ẹ̀ wọ́n ti ń gbé kiri wọ́n fẹ́ẹ́ fi máa fi pawó ni ẹ̀bùn èébú lásán nìyẹn kò sí nǹkan tó jọ bí a ṣe so support fún bàbá Mohbad orí Mohbad course náà ni Yomi Fabiyi wà ó dẹ̀ ti jáde ó ti sọ fún adébí pé òun ò bẹ̀rù tó bá fẹ́ ṣẹlẹ̀ gbogbo necessary places tó bá yẹ kó ń gbé protest lọ lòun máa gbé lọ síbẹ̀ ẹ dẹ̀ mọ̀ pé owó ni owó ló máa involve so wọ́n lẹ́gbọ́n yẹn wọ́n ló ti wọ́n ló ti kanlẹ̀ kò dẹ̀ ní fẹ́ sọ ẹ ti mọ ibi tó wá fọ́nì sí nìyẹn kò ní mọ bó ṣe lè sọ so bá a ṣe máa ń ṣe lórúkọ tiwa ní QH radio ìyẹn fún ẹ̀yin tẹ́ bá support pé ká ṣe bẹ́ẹ̀ ẹ láti ní ẹ ká fún Yomi Fabiyi ní support ká tún boost morale kó yá ẹ máa jà ẹ máa jà lọ àwà lẹ́yìn yín hmm. torí pé ìjà tẹ̀ ń jà ìjà tó lẹ́tọ̀ ni. ìjà gbogbo wa ni. ṣé ẹ̀ṣẹ̀ ni kéèyàn máa béèrè pé ikú wo ló pa ọmọ yẹn hmm, táṣìírí àwọn tó pa bá ti tú tíjọba tó fi wọ́n jófin tí wọ́n lọ sí Mohbad ó ti tàn àwa náà dẹ̀ máa a máa gbẹnu dákẹ́ àbọ̀ sórí nǹkan mi tó díje bá ṣe. ìyẹn jẹ́ nọ́mbà one hmm. lára nǹkan tí a máa fojú wò nọ́mbà two ni wípé Yomi Fabi sọ pé wọ́n ti ń threatening òun left and right báyìí ìyẹn jẹ́ bí nǹkan ẹlẹ́ẹ̀kejì hmm. tá a máa gbé yẹ̀wò ẹ̀yin fáǹsì wa ẹ má gbàgbé tó bá jẹ́ pé ẹnikẹ́ni tó bá ti support idea wípé ká donate fún Yomi Fabiyi lórúkọ QH radio a máa gádà ìjọ sí ọ̀dọ̀ wa ń bí gẹ́gẹ́ bá a ṣe máa ń ṣe tí a bá dẹ̀ rípo ti nítumọ̀ àdẹ́pin ní Sayọ̀mí Fábíyì wọlé sórí ètò àdẹ́ rìlísẹ̀ fún wọn gẹ́gẹ́ bá a ṣe máa ń ṣe tẹ́lẹ̀ ẹ jọ̀ọ́ tẹ́ bá fọwọ́ sí ẹ jẹ́ kí donation yẹn ó bẹ̀rẹ̀ with immediate effect fún ẹ̀yin tẹ́ ẹ bá ní ni o bẹ́ẹ̀ tí ò bá ní mo máa ń sọ fún yín kò pọn dandan o bọ̀tẹ̀yìn tẹ́ ẹ mọ̀ pé ó wà ó yá ẹ jẹ́ ká tètè bẹ̀rẹ̀ donation yìí láti support Mr Yomi Fabiyi financially. Hmm, wọ́n ti gbé wọ́n ti gbé sórí báyìí. Hmm, agbọ́dọ̀ dúró tì í. tó dẹ̀ jẹ́ pé ó máa jẹ́ bí bí nǹkan tó yẹ pé ó máa jẹ́ kí iṣẹ́ yá òun náà ni owó hmm. owó ni kókó torí àwọn àwọn òṣùwọ̀n wa ń ṣe gẹ́gẹ́ bí Alhaji ṣe sọ. Yomi Fabi, ò rán wa ń ṣe o tẹ bá rántí nígbà tí bàbá Mohbad náà akọ́nà kọ́kọ́ pè wá. bẹ́ẹ̀ni. àwọn èèyàn náà rò pé ó dẹ̀ ká help máa yìí o ká help máa yìí. but ìgbà tó di àsìkò tí wọ́n nídìí wa náà wọ́n pè wá pé àwọn nídìí help wa o. but eléyìí Yomi Fabiyi gan ti fẹ́ gbèrú ju oníkan gan lọ. lánàá lánàá alajẹ má bínú pé mo kọ́ tiyín gan. ok ok lára àwọn ìyá wa náà sọ wọ́n ní kó ku sísì èépin ní lọ́wọ́ àwọn àwọn máa fi support Yomi Fabiyi pẹ̀lú nǹkan tó ń ṣe pé iṣẹ́ takuntakun ló ṣe. á dẹ̀ ẹni tó bá sọ pé òun ò rí ní tó ṣẹlẹ̀ lánàá A jẹ́ wípé nítorí òun ò lè rí nǹkan kan mọ́ hmm, hmm, kò lè rí nǹkan kan torí ọ̀pọ̀lọpọ̀ protest lọ ti ṣe nínú ìlú wa yìí tó dẹ̀ jẹ́ wípé ìgbẹ̀yìngbẹ̀yìn ẹ̀ ò dáa bọ́ a dúpẹ́ ń gbé tà nà ọlọ́run gbàkóso. bẹ́ẹ̀ni ìbẹ̀rẹ̀ rẹ̀ dáa ìbẹ̀rẹ̀ dáa ìgbẹ̀yìn ẹ̀ dẹ̀ dáa a dẹ̀ tí gbọ́ láburú hmm, kò dẹ̀ tún tán síbẹ̀. kò sí kò tán síbẹ̀ so ẹ gbogbo ẹ̀yin tẹ́ wà lórí ìlà ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí ẹ jẹ́ ká show solidarity ká declare support fún Yomi Fabi ẹnu ò o bẹ́ẹ̀ni gbogbo tẹyẹ bá fẹ́ ṣe láyé nǹkan ẹyọ kan tó wòràn òun náà ní ikú ikú bẹ́ẹ̀ni tí ikú bá dé kẹlẹ fẹ́ fún ní ẹni ibi tó pin sí a ní àlàyé kíní yẹn ti lè tó <laughs> wọ́n ti ní kí n mú ẹ wá but tá a bá ti yọ ti kú kúrò ẹ má gbàgbé torí àwọn tó máa ń gbégbékúgbé káàkiri Yomi Fabi ìkọlù ràn wá ń ṣe àwa láàrú pé bá a ti máa ń ṣe fún àwọn èèyàn tẹ́lẹ̀ nítorí parí pé justice for Mohbad ni Mr. Yomi fabi gbé dání àwọn tó dẹ̀ ń bú pé ẹ fẹ́ máa fi pawó ni àwa ò máì ọ̀rọ̀ ẹnu lásán nìyẹn kò fi pawó bí kò sí nǹkan tí ẹ lè sọ tá a fi lè sọ pé ò ní support ẹ ṣùgbọ́n gbogbo ẹ̀yin fans wa tẹ́ bá rí pé ẹ̀yin náà support pé bá a ṣe ti máa ń help àwọn èèyàn tẹ́lẹ̀ lórúkọ iléeṣẹ́ QH radio lórúkọ wa àtàwọn fans wa ẹ mọ bá a ṣe máa ń donate yìí kìíní yẹn fún wọn ọjọ́ kẹtí bàbá mohbad sọ̀rọ̀ kan dùn mọ́ wa nú wọ́n ní kò ṣe pé wọ́n fẹ́ fi ba àwọn èèyàn jẹ́ o ẹ gẹ́ tọ̀rọ̀ tí mo sọ yìí. bẹ́ẹ̀ ni alhaji. ní ṣùgbọ́n owó tí kí wèjì fún àwọn ń gbà yẹn òun ló pọ̀ jù àwọn olódẹ̀jẹ̀ kó ṣeé ṣe àwọn fáǹsì ni àwọn QH radio family. bẹ́ẹ̀ o. tí Mr. Yomi Fabiyi ló délẹ̀ yìí a fẹ́ ká dúró tì í a dẹ̀ fẹ́ kí Mr. Yomi Fabiyi rí ọwọ́ wa any moment from now ẹ̀yin tẹ́ ẹ̀ bá ti ní owó lọ́wọ́ ẹ má dá sí o ẹ má fagídí ṣe nǹkan tágbára yín ò ká o but ẹ̀yin tẹ́ ẹ bá ní tẹ́ ẹ̀ dẹ̀jẹ̀ mẹ́mbà QH radio ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká dìde hmm. ẹ jẹ́ ká support a fẹ́ donate fún Mr. Yomi Fabiyi lórúkọ iléeṣẹ́ wa ẹ̀yin tẹ́ ẹ bá ti wá ń donate ẹ jọ̀ọ́ ẹ má bá mi fi sí pé for Mr. Yomi Fabiyi tàbí kẹ́ kọ́kọ́ Yomi Fabi sódà ká lè dá mọ̀ pé Mr Yomi Fabi òun ló wà fún. tó ẹ jẹ́ ká n jáde kó wa gbé e ní ti ẹ̀ fi kẹ́ ẹ tí ì kíyàn torí ó ní nǹkan tẹ̀ ń bá mi fà ń gbọ̀rọ̀ ń pọ̀rọ̀ gbígbóná kan tútù kan ẹ sì ti kó bára yín already ẹ ń jà ẹ sí i alájì gbogbo ìgbà náà mo máa ń kó bára mi àmọ́ tí n bá kó bára mi ikọ́ rírì náà mo tún fi kó bára mi. Ah, ah, tẹ́lẹ̀ mú rí tẹ́lẹ̀ ní kó rẹ̀ tiẹ̀ ti bẹ̀ mú nílé ayé. nínú ọdún yìí nínú ọdún yìí tí bá ní kí n wo sàkún ẹ̀. sàkún yẹn náà ní àkóbá yẹn ṣe wá rí ní tó bá fi lè mú yín tẹ́ ẹ̀ mú láti bẹ̀rẹ̀ ọdún dé ilé bàbá. ìbẹ̀rẹ̀ ọdún ìkọ́ mi ẹ̀ tí jẹ́ ń délé aláàjì o. ọ̀ya mo gbọ́ yìí. sẹ́fẹ́ kàǹtì àdùfẹ́ wa náà àbí kí n sọ tán. ẹ jẹ́ ká wá bọ̀ sẹ́rí mo wo sàkún ọdún yìí gangan mo wo sàkún ọdún yìí mo wo títù kan gbígbóná kan mo wo mo wo sáà. tẹ́ ẹ gbé kínní ọ̀nà jìn nígbà tí ma ti ma kakuléètì gbogbo mítà ẹ̀. ọjọ́ bẹ́ẹ̀ dè mí kọ́ ní máàcì lẹ́bùkàn irọ́ ẹ sì ń lé lọ́jọ́ bẹ́ẹ̀ dé mẹ́ta yẹ ok mo wà kàtà ẹ sì ń lé ok ok kàtà lẹ ti ṣe bẹ́ẹ̀ dé ọjọ́ bẹ́ẹ̀ dé tèmi gan mi rí kankan torí mo tẹ̀ jẹ́ bí abi five or six days after rí la tẹ̀léra wa. Mhm. Ah, ah, ah, mo wá wo sakun ẹ. ẹ wá wo wo wo wo wo ẹ fọ́fẹ́ bú. nígbà tí mo gbọ́ ohun ẹ̀ pé ìgbà báyìí ló mú mi o. ìgbà wo ló bọ́ sínú. ó ti bọ́ sí bíi August. ṣé tọdún tó ń bọ̀. ọdún yìí ọdún yìí bí August ó ti ọ̀nà ti jìn ìtìmí tó bá olú ti wá ń dé olú wá ń dá mi lọ́kùn tó lò. ètò múnú mi dùn ni pé mm. ṣebí August yẹn mm. ó kó oṣù mẹ́rin tọdún máa parí ní August yẹn. ṣé August ti yẹ ìlàjì Jésù àbí ti láti ti lẹ́sìn torí torí ẹni sèse bẹ́yìn kakule bẹ́yìn kakule ti pé ó kù oṣù mẹ́rin yẹn ṣé ọgọ́sì ìlú yí ẹ̀yìn náà la ṣe ń sọ àbí ti ti mí. ọgọ́sì èwo èwo lè yín mú kẹ́ ọgọ́sì èwo lè mú kẹ́ ọgọ́sì èyí tó lọ yìí náà ni. ti ìjẹta àbí jẹrin àbí jẹfà tó lọ yìí. èyí èyí sẹtẹ èyí tó èyí tó lọ mi ìgbà mi ìmọ̀ pa mi tó gbà. ẹ ti dà ẹ tún sọ. ọgọ́sì ọdún tó lọ ni ó dẹ̀ dé ọdún tó lọ tó ń bọ̀ kọ́ tó mú mi. Ah. bẹ́ẹ̀ni ẹgbẹ́ mi mo sọ bẹ́ẹ̀. ṣẹgbẹ́ tí ó rà fún ilẹ̀ nígbà bá. ojú yẹn pẹ́ your eyes go see wetin your man no, no go fit talk. Eh, eh, eh, ah, good afternoon grateful for helping sabada dukin kankan yes my name is sabada i was able to. ẹ má lọ ní ìbámu bàbá o. Hmm. ilé yóò yà mo fẹ́ lọ so the same access bank tá a ti máa ń lò yẹn òun náà la máa lò fẹ́yìn tẹ́ ẹ bá fẹ́ mo máa ń repeat ọ̀rọ̀ yẹn ẹ̀yin tó bá kàn wù yín pé gẹ́gẹ́ bí QH radio family member tẹ́yìn náà support pé ká donate fún Mr. Yomi Fabi. kán rọ́wọ́ wa láìpẹ́ wọn ràn wá ń ṣe ẹ̀dẹ̀ pé kàkà kò rẹ̀ wọ́n a máa fọwọ́ tì wọ́n lẹ́yìn ó yá a wà bẹ́ẹ̀ fún yín bó ṣe máa lọ nìyẹn ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ tẹ́ ẹ bá dẹ̀ ní ẹni tí ò bá ní ẹ máa fàdúrà ràn wá lọ́wọ́ ẹ má dà sí but ẹni tó bá ní tẹ́rí pé ẹni ó wà nílẹ̀ ó yá ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ with immediate effect ẹ jẹ́ ká tètè donate níta bá ti rí ká pè Mr. Yomi Fabiyi wọlé sórí ètò ká dẹ̀ ká fún wọn ní support yẹn tó eh, ìlú wo la lọ àti àlùfẹ́. a lọ lu Mohbad la fẹ́ kí èyí lọ́dún kan àná lọ́dún kan bọ̀ èyí ní gbogbo ayé ń ta ọdún sì wá ta ok ok ok ká sọ pé àwọn kan ní àná hmm. àwọn kan lè ní ká wá rò pé àtàná àti ní ká fọ́lù méjèèjì ah eh, good idea ni díje babuji àti àlùfẹ́ ti kó báyìí wọ́n ti kó báyìí lórí ètò wọ́n lè ní ní ọwọ́ a tó celebrate Mohbad ẹ̀ dẹ̀ pé ọjọ́ méjèèjì yẹn kọ ẹ kéèyàn ó jẹun àwọn ẹgbẹ́ àwẹ̀ lánàá. bẹ́ẹ̀ni àwẹ̀ wà. ebi kò sábọ kò sábọ kò lè bọ etí ò fi bọ lánàá. kò ní jó bọ́ lẹ́nu ẹ nígbàgbọ́ náà lọ́hùn. mi ìgbàgbọ́ mi ò ní gbàgbọ́ mo gbàgbọ́ ẹ ìgbàgbọ́ ẹ. bí gbàgbọ́ mi bá lè gbà ẹ ní mi là. kò ṣe gbàdá lọ́wọ́ yìí ẹ jẹ́ mu tí mo fẹ́ mu ẹ jọ ẹ má jẹ́ nkú báyìí kí ló dé. ẹ lè kú tán màá kọ̀ kú díẹ̀ ní àná. díẹ̀ ní kó ẹ̀ lékún tán. di di di di di di di. Alhaji DJ Babji. ẹ kan pé wàá débẹ̀ nù. tó ẹ jẹ́ yàtí àdùfẹ́. àgbẹ̀ rẹ̀ dárò lélẹ̀ àlùkò tọrọ rẹ̀ kó sùn o. mo bá di jáde nílé ayé ẹni bá máa gbé kó máa ṣe bẹ̀rù aró ẹni màlúkọ kó máa ṣe dàrú òsùn o ẹni bá wọ́n mọ̀ Mohbad ìlérí àlọ́ba ìmọ̀lẹ̀ tó jáde nílé ayé mi kó máa ṣe dàrú ẹni rẹ̀ ìtọ́lá hmm. ẹni pa gbónúgbò ẹ̀ẹ́kẹ́dùn o èèyàn tó pa k ìgbàdì lórí olúwa lọ́ba hmm. irú onítọ̀hún oníkadúlé ayé bí lágbá ẹlẹ́dùn mọ̀rẹ́ ọba. àmì. ẹ̀yẹ́ ò kí ṣe pé ohun tó bá ṣe dandan ni kò kẹ́kọ̀ọ́ iṣẹ́ wọn. kò jù bẹ́ẹ̀ lọ. èrè ẹsẹ́ tí wọ́n bá ṣe ni wọ́n gbà nínú ayé bí. bẹ́ẹ̀ni. bádájọ́ ayé bádájọ́ bí òun bá dáadáa da ọlọ́dún mọ̀rẹ́ àtúndá. bẹ́ẹ̀ yóò kú bẹ́ẹ̀ bá pẹ́ alájẹ o. àwa ò mo bá dì lọ́dẹ̀lẹ̀ yìí mọ́ ojú wa dá èmi ọ̀rẹ́ ni tí ó ṣe bí màá lá máa ní màá lá tọ́lọ̀ lẹ́mí tọ́lọ̀ dákẹ́ sí. Hmm. ẹni rẹ lọ o gbogbo ohun tàbí ọmọ wọn wí lọ́nà kan àbí kejì dandan ni kó mọ wọn tó ṣiṣẹ́ ẹ̀bí lára. Hmm, hmm, àwẹ̀ àtàdúrà àwọn abiyamọ kò nílò lásán dandan ni kárí justice lórí ikú Mohbad gbogbo ẹni tó wá ṣekú pa Mohbad kò sí bó tilẹ̀ wù kọ́pẹ́lẹ́ ayé ń bí tó. dandan ni kókèrè iṣẹ́ ẹ̀wọ̀n. àmì àmì ó kọ́ dùn mí wípé hmm. bẹ́lẹ̀sẹ̀ bá ń jìyà olódodo a máa pín níbẹ̀ torí ibi tó bá ti ń kèrè iṣẹ́ ẹ̀wọ̀n wọn máa fi ràn mọ́ tọ́bí. Hmm. ọba mi ò kí àwọn jẹ́ kó kú bọ́lú gbọ́ngbọ́n ti ń kú. Hmm. ajá kú bọ́lú gbọ̀ngbọ̀n ti kú ajá kú bí ajá ṣe ń kú tòun tó gbóró ẹ̀. ẹlẹ́dùnmarè á fún wa ní justice lásìlẹ́dùnmarè ọba ó dìgbà ẹ̀ ọ́ ó ní ìgbé Mohbad lérí olúwa lọ́ba ìpàdé tún di lọ́rùn ó tún di lọ́rùn ó tún di lọ́rùn ọ̀run rẹ o hmm. bó o délé kó o kílẹ̀ o bó o bá dọ́rùn mo ní o béèrè wo àwa ò ní ní kó o má jòkó kó o má jẹ kó o lọ hmm, hmm. ohun tó bá ń jẹ lajúlẹ̀ ọ̀run ni o bá wọn jẹ kílẹ̀ wá gbẹ́rí kó o rí bí mí sí kọ́ba mi ò kẹ́ kó wá pa gbogbo àṣìṣe rere torí kò sẹ́ni tí ó ṣàṣìṣe rí ilé ayé bí mm. gbogbo àṣìṣe tó o ṣe èyí tó lè mú kí ìyàlẹ̀ ńlẹ̀ máa jẹ ọ́ ọba mm. mi ò kí á bá ọ pàṣìṣe rere lágbá ẹlẹ́dùn mọ̀rẹ́ ọba ìmọ̀lẹ̀ alábàárẹ̀ sí pc o.

ǹjẹ́ bàbá wa bí yín o bàbá bí yín pẹ́ta ni kẹ́wì ọdún sí yín ní etí ń mẹ́mí làdùfẹ́ o àdùfẹ́ lóyìn lòun tí wọ́n wí aládùúfẹ́ lóyìn lòun tí wọ́n sọ ni àpọ́nbẹ́pọ́lá arẹwà lóbìnrin arẹwà lóbìnrin lórí ìrẹ́ ọmọ ni kí us international santa lèmi kúkú ṣe. Ah, ah. <laughs> sáré pé ẹ̀rọ <laughs> tiẹ̀ ti wà fẹ́ díje bàbújẹ́ díje bàbújẹ́ àǹtí àdùfẹ́ sọ kókó lórí ètò. wọ́n sunkún lórí ètò kọ́lọ̀ ṣàánúyàn ah. ó tó kéèyàn sunkún. Ah. ẹ̀yin èèyàn studio àǹtí àdùfẹ́ mà ti ń sunkún lórí kinní báyìí. ó tó kéèyàn sunkún omi ti fẹ́ máa gbọ́ lójú èmi. náà ohun tó tiẹ̀ ṣẹlẹ̀ ni pé bẹ́ẹ̀ bá sunkún wàhálà ni o. wàhálà tó ní báyìí torí tí màá. wàhálà ni o jábọ̀ rẹ̀ di. kò sómi bẹ́ẹ̀. èmi wà bẹ́ẹ̀ nílẹ̀. <laughs> mbọ mbọ ìfọdọ̀ bùra. alájẹ omi jábọ̀ rẹ̀ kọ́. <laughs> àsúnú ni. èrò ẹ dákun nígbà tí àǹtí àdùnfẹ́ fẹ́ sunkún tiwọn hmm. wọ́n sun síta ni ẹ̀yin lẹ́sìn ní ẹ̀yin náà fẹ́ sunkún síta eh, eh, eh. eléyìí ìṣẹ́kùn ayọ̀ ìrìn parọ́ fún yín. ẹ ẹ ẹ sọ̀rọ̀ òkè lásìkò. èèyàn láti máa sunkún sínú ah, ah. ojú ètò làwà. ẹ sórí ètò kọ́lá jẹ́ àrùbẹ̀ ti sunkún ti. ẹ àwọn ò àwọn ò lè mú mọ́ra ni. àti <laughs> àdùfẹ́ mọ̀ kí orí kì tán good ah, morning queen àdùfẹ́ really touch me o and I cry too ṣe é wá àfikẹ́ sunkún àfikẹ́ sunkún. alájí tẹ́mi bá sunkún kílẹ̀ yìí máa ṣe yìí màá ní kẹ́ pẹ̀lẹ́ ni jẹ́ pé gbogbo àwòrán sunkún tẹ́yìn bá ti ń sunkún ẹgbẹ́ ní káàdì àdúgbò náà pẹ̀lẹ́ ni. Hmm. ẹ̀yẹ má wọrí èmi ti ń sun tèmi láti nù báyìí inú lèmi ń sun sí inú ni èmi ń sun sí. ẹ ń sunkún sínú hmm, díje bàbájé inú lẹ̀ ń sun sí ẹ sun díẹ̀ síta mo fọlọ́ bẹ̀yìn. ẹ má jẹ́ ń sun síta <laughs> torí tèmi bá bẹ̀rẹ̀ tèmi a má ṣètò mọ́ ẹ̀rẹ̀ wọn kó àwọn èèyàn wa wọn fẹ́ gbọ́ ìrọ̀rùn. wá kábàáyí polówó tẹ bá fẹ́ polówó ẹ̀. Eh. so tẹ bá fẹ́ sunkún tí hmm. a lè má ṣètò mọ́. a lè má ṣètò mọ́ ẹ pé àwọn sunkún sí àṣìṣe máa ṣe lọ torí táwọn bá ń sun tèmi náà bá ń sun torí báwọn bá ṣe ń dákẹ́ lèmi máa máa gbé o èmi bá ṣe tó ṣe ń dákẹ́ làwọn náà máa máa kọ̀ntínú ètò ní ṣe é ṣe mọ́ o. ọ̀dà ẹ mọ ẹ fílẹ̀ gbà ẹ so ẹmu kan ṣé n sún sínú àbí n sún síta. <laughs> irọ́ ẹ mọ̀ wulẹ̀ ẹ mọ̀ ẹ mọ̀ sunkún mọ́ hmm. eh, àǹtí òrèké wọ́n ní àǹtí àdùfẹ́ ẹ pẹ̀lẹ́ in tears too díje bàbá jẹ alaji tẹ ẹ bá sunkún kò ní dá o. Eh, ẹ sẹ́rí àwọn tí wọ́n jẹ́ pé. àǹtí òrèké tí wọ́n ti tawọ́ sí wa lórí ọ̀rọ̀ yorùbá bíi hmm. àǹtí òrèké tí ẹ mú sọ fún pé tó bá ní ẹ jẹ́ ká tètè máa ṣe with immediate effect yes àti òrèké ti send forty ti yomi fabi ẹ ṣe gan ni yes àti àdìfẹ please take out. i'm crying here as well ah díje bàbí ẹ gbọ́dọ̀ sọkún. ṣé mi nìkan máa wà ní studio ni <laughs> owó yẹ kẹ́yìn náà sùn owó yẹ kẹ́yìn náà sùn báyìí. ṣé àbọ̀ pé ẹ̀yin lẹ́wà lẹ́gbẹ̀ẹ́ àti àdùfẹ́. Ah, bọ̀ ẹ̀yin lẹ́wà ń wájú àti àdùfẹ́. <laughs> wọ́n ní sẹ́yìn kan náà ọ̀dà mo promise yìí kiri kan ẹ̀kọ́ sunkún sí i. zete mi b'a sunkún lẹ́yìn ní fẹ́ tó fẹ́ sun. a bọ̀ gbà ní. sẹ́wárẹ́ kun yẹn hmm. a fún yín nínú ẹkún tá a fẹ́. Ah, ẹ tún máa tún fún mi nínú ẹkún tẹ́ ẹ fẹ́ ni. bẹ́ẹ̀ni irú ẹkún wa ni o. ṣé ẹ mọ̀ pé tọ́ba fẹ́ sunkún Ghana hmm. ṣé ẹ mọ̀ pé kọ́ńpìnì kan bẹ̀ tẹ́ pé a máa sunkún fún yẹn. alayi. Hmm? ẹ àwọn yẹn kẹ tó sọ̀rọ̀ tán ẹ kó àwọn yẹn máa ti kọ́kọ́ yó bá mú kó tó ṣubú. wọ́n ti jẹun yó. èmi èyí jẹun ẹ mọ tó ṣẹlẹ̀ àfi tó báyìí pé gbogbo ń táwọn yẹn ń jẹ tó ń mu ẹ máa provide. ṣé ìbọn pa bàbá nìyí. <laughs> torí ẹni tó lóun sunkún ẹni tí kì í ṣe báwọn yẹn. <laughs> àlọ́jọ́ kan bọ́ sí jẹ kínní lọ́sìmọ̀ nìyẹn bá bọ́lẹ̀ bí òkú. bọ́kùbọ́ hùhùhù bí wàá tó yẹ sáà tí mọ́tò tí òtútù ah. dáhùn mu ni ha. bọ́ọ̀ ì má ṣe nìyẹn alájì. wẹ́ẹ́ ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. a dúpẹ́ lọ́wọ́ Elédùmarè. bí àwọn èèyàn bá ṣe ń sunkún hmm. bẹ́ẹ̀ ni àwọn tó pa Mohbad túbọ̀ ń forí gba ìpè. bẹ́ẹ̀ ni. torí ẹkún àwọn abiyamọ bí ìgbà tí wọ́n ń dá iná sí àwọn tó pa Mohbad lórí ni o. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. a dẹ̀ kí gbogbo èèyàn abiyamọ tòótọ́ tó jẹ́ pé ikú Mohbad yẹn tá a bá ti rí ìdájọ́ ọkàn àwọn èèyàn kúrò ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so i'm crying too ah ẹ̀yin ìyá jẹ́ pé tèmi ò sọ ni pé ẹ má jẹ́ àsunkún mọ́ ẹ má jẹ́ àsunkún mọ́ kàkàkà mọ́ sunkún ẹ jẹ́ àfojú sí orí ìdájọ́ òdodo bẹ́ẹ̀ ni pé kí ọlọ́run kó bá wa ṣe ọlọ́run á lè bá wa ṣe òun náà ni wíwélé ìtàsọ́ pé a fún Mr. Yomi Fabi iṣẹ́ rí tẹ́nìkan bá ti ń kúrò kó wọn ò ṣe mọ́ hmm. ẹ rí pé àwọn èèyàn míì tún dìde bẹ́ẹ̀ tẹnikan wá ní ẹ wo èmi ò ṣe mọ́jàre mo ti jáwọ́ kúrò mẹ́ mo ti yọwọ́ kúrò mẹ́ ẹlòmíà dẹ̀ tó dìde. bẹ́ẹ̀ni ẹlòmíà máa dìde. so ẹjọ gbogbo ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa àfẹkẹ sunkún mọ́ a máa rí ìdájọ́ ẹkún tẹ bá máa padà sun ẹkún ayọ̀ ló máa jẹ́ lágbára Ọlọ́run so bó ṣe máa jẹ́ nìyẹn kó tó nípa máa wá kí gbogbo ẹ̀yin èèyàn lẹ́ẹ̀kan sí atún rìpìtì lórí ọ̀rọ̀ Mr. Yomi Fabiyi ó dàbí pé mọ́mí wa láti grandma busari láti Canada àwọn náà ti tawọ́ sí wa lórí ọ̀rọ̀ Mr. Yomi Fabi, ẹ mo lè mọ́ lè ka gbogbo orúkọ o ẹ má bínú o ẹ má bínú o ẹ má bínú torí pé àti ìbẹ̀rẹ̀ tó mo sì fi ń ráyè bẹ́ẹ̀ mọ́ mi wá Miss eh, eh, alájà Balikis kọ́ because àwọn ṣe bíríkì alájà Balikis ó dà bẹ́ẹ̀ ẹjọ́ ẹ̀yìn tẹ́ bá ti ń sẹ́ni kan síwájú ẹ máa bá mi forúkọ sí i ṣẹ̀gbọ́n àlè forúkọ gbogbo yẹn lórí so à ń bọ̀ wá kí ẹ̀yìn yẹn ẹ jẹ́ ká sáré nílé iṣẹ́ oea bẹ́ẹ̀ni ilé iṣẹ́ oea wọ́n ní àwọn prayer kan tí wọ́n máa ń ṣe ní gbogbo ìparí ọdún àpolówó prayer yẹn náà ní ọdún tó kọjá lọ ẹ ká fi ìpolówó yẹn bẹ̀rẹ̀ lénìí hmm. tó bá di ètò wa tó ṣẹ́kù a máa ṣàlàyé fún ilẹ̀kùnrẹ́rẹ́ so ẹkún ti gba àsìkò tó yẹ ká fi ṣàlàyé so lẹ́yìn ìpolówó yìí a máa wá bẹ̀rẹ̀ ètò. Mm. New Year Prayer Ìwúrí ọdún tuntun where God answers prayer immediately. This year edition has come again every human being that wants to be successful in life, excel in all ramifications, overcoming any natural or spiritual powers and lots more. Endeavor to partake in this new year prayer, Ìwúrí ọdún that will commence and last for 16 days in December 2024. Come and pray for every good things you desire for your life, and surely God will stamp it with immediate effect. All those that came to this program last year have received everything they paid for, and they are now living comfortable life. You too, don't take it for granted. Are you far away from Nigeria, living in any African country? country or you are living abroad that you can't make it to this year program physically, you have nothing to worry about. We are bringing Nigeria to your doorstep. As this program is going on in December, we will be doing video call with you and you will do your own prayer one on one because your privacy is so paramount to us. Everyone that will be praying for you in this program are holy. They are God sent and the ancestors speaking from their mouths. If you are in Nigeria or in diaspora, hurry up now and call these numbers to make your booking plus 2349 1504 9117 seven zero or plus two three four nine one five zero four nine one one six nine and plus two three four seven zero three one eight five four three four seven. If you are in Ogun State and its environs, you can visit our office to make your booking at number fifty-five OEA compound along Old Ondobini Express Road, adjacent Benafam Junction, Ijebu-Ilese, Ogun State, or visit OEA apps and stocks prices on Facebook at OEA underscore ABBA on Instagram. Our website www.oea slash ABBA.com. Email email address abstrop2019 at gmail.com at new year program ìwúrí ọdún tuntun prince olamilekan olowu the ceo oea apps and strop spices says our prayers will be answered. tó bó ṣe jẹ́ òun nìyẹn. bẹ́ẹ̀ni. tó ẹ díje bàbá. bàbá. ẹ jẹ́ kí a wá wọnú ètò lọ. Hmm. kí ni a lè sọ hmm. bá a ṣe ń sọ̀rọ̀ yìí Mr. Yomi Fabiyi tó ti ké gbàjarì jáde ipe àwọn èèyàn ti ń threaten ẹ̀mí àwọn hmm. wọ́n dẹ̀ ń sọ débi wípé tí nǹkan kan bá ṣe àwọn wọ́n dákọ̀ àwọn èèyàn kan wọ́n ní inú ilé tí Mohbad ń gbé wọ́n ní kán hold àwọn tí ó ń gbé bẹ́ẹ̀ responsible ìyẹn ni pé mo rò pé bá ṣe tójú bọ inú ilé yẹn tí wọ́n tọ pínpín àwọn people yẹn ń threaten wọn according to bá ṣe sọ. number two wọ́n ní àwọn ọlọ́pàá náà wọ́n threaten àwọn pé tí kankan bá ṣe àwọn kan hold àwọn ọlọ́pàá náà responsible but tí tá a fẹ́ sọ fún wọn ni pé kò sí nǹkan tó máa ṣe wọ́n hmm. ìdí tá a fẹ́ sọ fún àwọn èèyàn nìyẹn pé a fẹ́ kán rìn kán ní kò sówó lọ́wọ́ àwọn ẹ̀dẹ̀ pé léṣe QH radio àwa máa ń wo sàkún ọ̀rọ̀ lọ tá a bá ti pé ẹ̀fẹ̀ week àti ti pe àwọn èèyàn wa pé ó yẹ ní meeting lórí ọ̀rọ̀ ẹ̀ nìyí ẹ jẹ́ ká rèé sọ owó fún un gbà ó tó máa jà lọ. Mm bàbá Buhari tó ń lọ tí ò dúró dè ní tí ò bá sówó kankan tí ò bá sówó á ti rẹ̀ wọ́n. wọ́n á ti sá kúrò mẹ́ o. á ti rẹ̀ wọ́n. ẹ jọ̀ọ́ lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀yin tọ́lọ́mba bless ẹ jẹ́ ká lórúkọ QH radio nínú family wa bí a fẹ́ donate owó fún wọn kán dẹ̀ wa láìpẹ́ now kí la gbé lọ kí la gbé bọ̀ kí la gbé kí náà jù kí ló tún fẹ́ fa pé kéèyàn tó máa fi ikú lé irú Mr Yomi Fabiyi káàkiri lẹ́sùn <laughs> pé mo fẹ́ béèrè inú ilé kí ló ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀ ṣẹ́kí bísí ayọ̀mí fábíyì ṣàlàyé nípa àwọn kámẹ́rà. bẹ́ẹ̀. wípé kámẹ́rà ń bẹ ní ilé Mohbad. Hmm. wọ́n dẹ̀ jẹ́ ká mọ̀ pé gbogbo ilé tó ń bẹ ládùúgbò yẹn pátá nǹkan náà náà fi kọ́ gbogbo ẹ̀. wọ́n fi kọ́ gbogbo ẹ̀. wọ́n dẹ̀ jẹ́ ká mọ̀ wípé gbogbo ilé àdúgbò yẹn kò sí ẹnìkan kan nínú wọn tó ní storage kámẹ́rà ìsínú ilé. wọ́n ló ní central storage tó jẹ́ pé ibi tí chief security officer àdúgbò yẹn wà ibẹ̀ ló ń store sí. wọ́n ní kí ló máa wá ṣe àwọn ọlọ́pàá láti kàn wọlé kan ní ah, kámẹ́rà dà kámẹ́rà kò sí kámẹ́rà òkè kan dẹ̀ padà tábà ní kò sí kámẹ́rà ṣé bí wọ́n máa ṣèwádìí. nǹkan tí mo fẹ́ sọ gangan náà nìyẹn. ibi tá a ti máa mọ̀rọ̀ yẹn ni pé kí ni nǹkan tá a tún lè sọ tàbí orúkọ wo la lè pe irú àwọn èèyàn tó tó bá tó ń lépa ẹ̀mí irú Mr. Yomi Fabiyi káàkiri ṣé ó ti burú jù kéèyàn jáde pé ẹ jẹ́ ká jọ gẹ́gẹ́ bí human rights activist ẹ jẹ́ ká béèrè pé ikú wo ló pa nígbà tí wò bá lọ́wọ́ nínú ikú ẹ̀ wá ìtẹ́fẹ́ máa fi kú lé ẹ̀ tó tún béèrè ikú tó pa ọmọ yẹn ẹ jẹ́ ká mọ̀rọ̀ yìí láti bẹ̀. ẹ ẹ aláàjì ṣe mọ̀ pé lánàá bọ ẹ aṣọ nǹkan kan bí. àti kí wọn ni ẹjẹ àkọ́kọ́ ẹjẹ àkọ́kọ́ lọ kí gbogbo àwọn èèyàn tó ti wọlé kákọ́ lọ kí gbogbo àwọn èèyàn tó ti wọlé tó a kí mọ́mí wa pé ẹ káàbọ̀ sórí ètò mọ́jì ó bàjẹ́ wá ti wọlé mọ́jì ó bàjẹ́ àti agbọ̀rọ̀ tó kí rédíò màmá àgbàlagbà. ẹ káàbọ̀ sí orí ètò mọ́mí wa. ẹ káàbọ̀ máa o. grandma wa láti amẹ́ríkà. ìyá dáadáa. májì ó bàjẹ́ àti agbọ̀rọ̀dún QH radio akínpẹ̀ káàbọ̀ adẹ̀kí alájà Balkis Adéọlá pé wọ́n káàbọ̀ sí orí ètò yìí. Mr Alaba láti London ẹ káàbọ̀ sórí ètò ẹ káàbọ̀ sórí ètò ẹ ṣí gan ni akínpé ẹ káàbọ̀ mo kí àǹtí àdùfẹ́ díje bàjẹ́ Mr Tommy láti Libya ẹ káàbọ̀ sórí ètò adẹ̀ kí ọmọ jagun náà láti Libya pé àwọn náà káàbọ̀ sórí ètò ọlọ́wọ́ bọ́tìnì náà ti wọlé o ẹnjìnìà Akínọlá Akínpẹ̀ káàbọ̀ àǹtí àdùfẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ wọn lè jẹ́ kan náà tó sọkún ẹkún ti pọ̀ lórí ètò lẹ́ni ṣá bẹ́ẹ̀ a sì máa padà sọkún ayò rin ẹ má wọrí ẹ ta ni sọ́tọ̀ fẹ́ bá wa sọ̀rọ̀ matuman láti UK akínpẹ káàbọ̀ akínmọ́mi wa Mrs Taiwo ìyá Mrs Taiwo láti Republic of Ireland hmm, àwọn mm, ni ìyálọ́jà QA radio Mrs hmm, Taiwo ìyá wa dáadáa láti Republic of Ireland ẹ káàbọ̀ sí orí ètò mà bákan náà la kí Mrs òtí títí láì láti àkúrẹ́ nàìjíríà wípé wọ́n káàbọ̀ ẹ̀ẹ́ mọ́mí wa lédi adéjọkẹ́ gíwá david akínpẹ̀ káàbọ̀ sórí ètò yìí ta ló tún ti wà ń bẹ̀ o ah ah ah ah mo ti rí mr seun àjùmọ̀bí láti new york city ẹ káàbọ̀ sí orí ètò yìí mọ́mí wa grandma busari eh, grandma busari láti canada ẹ ṣe gan ni mọ́mí. Eh, the youngest grandma láti Italo orílẹ̀-èdè Italy. ní Italy bẹ́ẹ̀ ni. Mm, eh, ẹ dákun ẹ mọ sọ̀rọ̀ lẹ ẹ dákun. irọ́ mi ìra rẹ̀ àti ìnílẹ̀ sẹ́yìn. ẹ bá ti gbẹnu chicken níbẹ̀ irun máa ń bá lúwẹ̀. Ah, a wo ni bọ̀ àti àwọn <laughs> representative tó máa lè. a kí Mrs Victoria Àjọkẹ́ láti Oman pé wọ́n káàbọ̀ sórí ètò àǹtí òrèké erelu QH radio ẹ káàbọ̀ sórí ètò. ẹ káàbọ̀ sórí ètò bàmá. Mr Samuel láti Dubai ajínrere wa. Ajínrere ẹ káàbọ̀ ẹ káàbọ̀ bàbá mrs gbémisọ́lá láti chicago akínpẹ̀ káàbọ̀ adẹ̀kí mrs susan ogunaike láti california ẹ káàbọ̀ ẹ káàbọ̀ sórí ètò mr gbógunmi wa nìkan ṣoṣo ìyẹn mr benjamin mr benjamin láti america akínpẹ̀ káàbọ̀ ẹ grandma àfin wọ́n mi wa ẹ káàbọ̀ sórí ètò alájà animashaun akínpẹ̀ káàbọ̀ then evangelist stephen láti united kingdom mr yomi ọláyọríjù grandpa láti north carolina lamẹ́ríkà ẹ káàbọ̀ sáré ẹ káàbọ̀ ẹ grandma jumi adébísí láti us silent listener but wọ́n ti jáde lẹ́ni báyìí. wọ́n ti jáde ẹ hmm. káàbọ̀ o. akínpẹ̀ káàbọ̀ ma ẹ ká san o orúkọ mi ni murtala bello láti tẹ̀mà ní ghana bí báyìí. ní ghana bí. ẹ ṣe gan-an ẹ ṣe gan-an ní sá. ẹ tààtún ni ẹ káàárọ̀ alájí madam ọláyínká láti belgium. Hmm ẹ káàbọ̀ sórí ètò Mr. Rafiu Ismaila láti China ẹ káàbọ̀ then waiting for you ẹ kú ọjọ́ mẹ́ta ṣá wọn kọrúkọ sí láti àwọn ẹni láti Egypt ní tí wọ́n bẹ̀ tí wọ́n forúkọ sí wọ́n forúkọ sí ok ẹ jẹ́ ká wo àwọn tó wà lábala kejì kí ká lè gbéra tán láti bẹ̀. ok. Hmm, ṣe ẹ̀pọ̀ náà méjì lọ ń gbà wọlé. bẹ́ẹ̀ni. grandma wa láti UK no great grandma láti UK. Great grandma yes àwọn náà ti tawọ́ wọ́n ti kí wa lórí ètò great grandma láti UK ẹ ṣeun ẹ káàbọ̀ sórí ètò adẹ̀kí alájà àjọkẹ́ láti Chicago ẹ káàbọ̀ sórí ètò mọ́mí wa Mrs. Mrs. oyeleye Sherifat Bọ́láńlé láti Maryland America ẹ káàbọ̀ sórí ètò tó bí àwọn ìbá tó ṣe ń wọlé a máa jà yín sí ẹ já mú ọ̀rọ̀ yín látòrí ọ̀rọ̀ àwọn tó jẹ́ pé wọ́n tún lépa ẹ̀mí èèyàn mélòó náà fẹ́ pa báyìí Eh. tó tún fi jẹ́ pé mr yomi fábíyì náà tó fẹ́ rí sí láti jẹ́ pé. alhaji ìtẹ̀síwájú nọmba one. Hmm? ẹ má fìyẹn bribe mi o kò sí drink kankan tẹ mú o ẹ tí o ti àwọn afọyín drink ti sunkún ẹ lẹ pé ìyẹn kò sọjà wọn nìyẹn. ẹ ṣe wá rí pé àwọn ìjà pa ebi apa. ẹ wo ká ibi yà pa wọn o. ebi apa. ẹ tí o fún jàpá lóúnjẹ ó ti ń sunkún wọn á yà sunkún lọ bí tó ti fẹ́ lọ ra jẹ wọn sunkún lọ bọ̀ yìí o. <laughs> Eh. Alaji, hmm? ẹ wo ẹyì a máa ń sọ kọkọ kó tó di pé mo tẹ̀ máa bèrè a máa ń sọ ká máa ń dúpẹ́ lọ́wọ́ elédùnmarè wípé olúwa ò ṣe ibi tó dá wa sí. bẹ́ẹ̀ni. lóòótọ́ kì í ṣe pa fi ń yọ àwọn tó wà ní nàìjíríà àmọ́ lórí iṣẹ́ yìí ṣé mi ò kúkú mọ̀ pé mo máa kú padà wá sí ẹnu iṣẹ́ yìí náà ni. Hmm, hmm, lóòótọ́ àti lọ́pọ̀túnítì gbogbo iṣẹ́ yìí ní nàìjíríà táwọn ò pé wo. ó lè dá gbogbo yàgbé dj mo fẹ́ ṣe dj a máa dúpẹ́ pé ẹnu ẹ̀ náà la wá padà rìtáyà sí ẹ jẹ ti rìtáyà. a ti rìtáyà bọ ti bẹ la la fi àdàgbé ètò fi àdàgbé ètò ẹsẹ bẹ̀rẹ̀ ẹsẹ. <laughs> ẹsẹ bẹ̀rẹ̀ ẹsẹ. alájẹ àwa dúpẹ́ pé ibi tí àwa wà yìí a ní freedom ní mo ṣe ń dúpẹ́ nìyẹn because mo ro sàkún ẹ pé kánípàwọ̀ náà wà nàìjíríà ní alájì àti máa jáwọ́ o. Ah, kí ni a lè dé o àti àti máa jáwọ́ àti máa fẹ́ jáwọ́. àti máa jáwọ́ ẹ má jẹ́ ká lo àti máa fẹ́ torí ngbà tí agbógbó alámọ̀ nǹkan tó ń lọ nàìjíríà. Mm, because ìjọba ngbà tí wọ́n bá fi one or two things threatening wa. wọ́n lè sọ pé ibi tẹ́ ẹ kọ́ lè ṣe ẹyin sí àwọn fẹ́ lò. àwọn fẹ́ lò. tàbí kẹ́ ẹ dákẹ́ so ẹ mú option. ṣùgbọ́n gbàtọ́ lọ́n fẹ́ mú wọn mhm. tọ́lọ́ ti mọ̀ pé ọmọ kan bẹ tó máa kú lọ́dún kan a dẹ̀ máa jà fún ọlọ́run wàá jẹ́ kí iléeṣẹ́ yẹn sí nàìjíríà. sí nàìjíríà. diẹ olè títà lè sọ ní gbogbo àwọn tó ti pè wá pé ẹ mẹ́nu kó ń bẹ̀ kẹ́ ní mu price yìí èlò lè fẹ́ gbà a dẹ̀ ní. ẹ tí wàá ó tí wàá. aláwọ̀ aláwọ̀ ọ̀fẹ́. Mm, ó tún wàá rán mi létí nǹkan kan ṣẹ́wọ́n páwọn kan náà ti yọ wá lẹ́nu pé ah, irú eh, rédíò yín yẹ jẹ́ kó wà ní nàìjíríà ah. ṣé ti wá rí dìtà ṣe tíì ẹ tẹ máa tì. tẹ máa tì tẹ máa yọ ṣọ́ọ̀kì lẹ́sẹ̀. èyí àfẹ́ntàwọ̀ ọba tì èyí ò lè jà wá. torí wípé ẹni tó wà nàìjíríà gan tó jẹ́ bíi activist tá a mọ̀ pé ẹni tó ń jà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn ẹ̀wọ̀n tó ń fojú ẹ̀ rí. Hmm. lórí ọ̀rọ̀ yìí èèyàn gbòógì èèyàn pàtàkì tó lórúkọ tó lámìlàaka ó ti ẹsẹ̀ bọ́ kò pé twenty four hours wọ́n dẹ̀ tún wọ́n dẹ̀ tún withdraw padà. a ti kí mọ́mí wa mrs balikis adeola a dẹ̀ kí ayíkò tọ́ náà pé wọ́n káàbọ̀ sórí ètò. èèyàn tó lórúkọ ni wọ́n wọnú ẹ̀. jasbi láti èkó ẹ káàbọ̀ sà. wọ́n dẹ̀ rí bí ọ̀rọ̀ yìí bó ṣe ní agbára tó hmm. wọ́n dẹ̀ withdraw within twenty four hours. jagun qh radio mr seun ẹ káàbọ̀ látàgègè a dẹ̀ kí mrs ìyábọ̀ láti manchester ní united kingdom kí lẹ rò bóyá ó lè jẹ́ kí èèyàn within twenty four hours kó dẹ̀ withdraw lórí kéèsì báyìí. àǹtí adéyínká láti london ẹ káàbọ̀ sí orí ètò. òun ni wípé kẹ́lí bá mọ̀ wípé àwọn tí wọ́n wà in charge kéèsì yìí. àwọn alágbára ni. àwọn alágbára ni. Hmm. kí ló wá jẹ́ káwa ṣì wà lórí ẹ̀ torí wípé àwo ò sí lárọ̀ọ́wọ́tó wọn kí tí wọ́n ṣe pé àìsí lárọ̀ọ́wọ́tó wọn torí tá a bá fẹ́ gbà sí lárọ̀ọ́wọ́tó wọn àtúnparọ́ ọwọ́ lè kan wọ́ hmm, ẹ bá wa ránṣẹ́ sí ẹ bẹ́ẹ̀ ni wọ́n á dẹnu ọ̀nà olúwẹ̀ ń sìn wọ́n á nà ìwé lọ́la ìlú ìwé ni wọ́n á ti nà òwe ni hmm. ó ti yé ẹ ó ti yé mi ẹ tẹ̀lé wa dáṣọ. àmọ́ àwa dúró lórí òdodo àtòtítọ́. olótìtọ́ dẹ̀ ni kò ń kó sípò kà. kò ń kó sípò kà. àti pé kàkà kọ́ ọmọ olórí ó jìn sí kòtò. mọ̀nàmọ́ná mọ̀nàmọ́ná tọ́nà. mọ̀nàmọ́ná tọ́ torchlight. ìmùlẹ̀ wa wàá sọ̀rọ̀ àdídé la sí i. alájì yọ̀mí fábíyì wọnú kínní kò mí roboti tó oṣù méjì. ṣé ẹ̀gbọ́n jẹ́ ti ń sọ ó ti ń sọ ó ti ń sọ bọ̀ tìgbà tó put kini yẹn gan into action. tó put action kò tí ì pòṣù méjì o. ẹnu bí ìjẹta àná yìí tó jáde tán pátápátá náà ni tí ó ti bẹ̀rẹ̀. ẹ wo bí wọ́n ṣe bombard ẹ. máa yẹ wá láwọn nǹkan tí ó ṣẹlẹ̀ wọ́n láwọn ò ní Awa dúpẹ́ lọ́wọ́ wọn pé wọ́n jẹ́ èèyàn kan tó yẹ wọ́n jẹ́ akíkanjú èèyàn. nígbà táwa náà tiẹ̀ ń ṣe nígbà ti election alhaji amọ̀tójú wa náà rí. bẹ́ẹ̀ni ní gbogbo táìmù kẹrin ní gbogbo táìmù yẹn. ẹgbẹ́ tí wọ́n fẹ́ lọ nàìjíríà mo máa ń yọ wọlé yọ padà yọ wọlé yọ padà ni. èmi ò tiẹ̀ tí èmi ò tiẹ̀ tí wẹ́ láti lọ gbà yẹn. yọ wọlé ìmáṣẹ́ bá ti ń lọ airport báyìí mo ti máa ń rò pé àìmọ́ sọ pé you are under arrest mo ti máa ń jẹ́ kí fóun yẹn wà stand by pé ká pè láti wò tó ti ṣé o ṣe nǹkan tó ṣe nǹkan kì fi á máa lọ ẹ máa lọ. Ah. alájì tèmi tó tèmi tó ti kú mi. Ah. torí sẹ́rí àwọn tá à ń bá fa kínní alágbára ni wọn but wọn kò lu agbára wọn síbi tó tó àti ibi tó yẹ. alágbára ayé ẹ alágbára ayé ni wọn lásán akitiwa ṣe gbogbo ayé náà alágbára nàìjíríà mm, nàìjíríà gẹ́gẹ́ tàbátúwá rí kìtìwá ṣe nàìjíríà nàìjíríà Lagos state. Mm, torí rẹ̀ gbọ́dọ̀ ṣẹlẹ̀ ilé haúsá eh, ẹnìkan sọ̀rọ̀ kan pé tó bá ké buhari ló ṣì wà lórí oyè ọ̀rọ̀ yẹn ò ní rí bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni. kápá haúsá ló ń bẹ ń bẹ. ẹ ṣe mọ̀ pé haúsá true nǹkan tó yóò fi ṣẹlẹ̀ true ọmọ tó fi ṣẹlẹ̀ true ọmọ tó kú tàbá wo sàkún ẹ̀ ó láwọn kan tún àwọn alágbára Lagos state kan tó ṣiṣẹ́ fún. òun náà ni iṣẹ́ pé. ṣé mo pé haúsá o business tí wọn ò fi bẹ́ẹ̀ pọ̀ lọ. <laughs> àti pé ibi tí kìíní yẹn há sí. ibi tí kìíní yẹn há sí. ó jọ́dọ̀ àwọn tí ó súnmọ́ president ń sìn ntí mo ibi tí mo mọ̀rọ̀ lọ gangan náà nìyẹn pé ibi tí kinní yẹn lọ há sí ó súnmọ́ àwọn tó jẹ́ wípé president wọ́n súnmọ́ president tó wà lórí oyè báyìí báyìí tábàdẹ̀ fa gbùrù afagbo kẹsẹ ẹ dàdú ọ̀rọ̀ yẹn deep ṣá ẹni yẹn deep gan ni. ó deep gan alaji. ṣùgbọ́n a máa rí sẹ́. torí ọmọ twenty four years O lè sọ fún mi pé òun lórí láṣẹ òun lágbára lórí àwọn bàbá sixty ah, ah, bàbá eh, fifty something. kò yẹ kó rí bẹ́ẹ̀. ẹ wá jẹ́ ká wò dáadáa débi wípé ẹni tó fẹ́ dìde ìrànlọ́wọ́ ó fẹ́ ràn ó fẹ́ dìde ìrànlọ́wọ́ ni o. láti jẹ́ pé ká mọ òtítọ́. ká mọ òtítọ́ wọ́n dẹ̀ tún mú wọ́n dẹ̀ tún wọ́n tún threatening ẹ̀. mo gbọ́ ọ̀rọ̀ tí uncle Fabiyi sọ lórí ètò Bukky ok. lórí interview yẹn wọ́n dẹ̀ jẹ́ kí a mọ̀ wípé ẹni tó ń tẹ̀lé àwọn táwọn jọ ń lọ gan ẹni yẹn back out ẹ̀rù bà lẹ́yìn tó jẹ́ pé ó ń tẹ̀lé wọn ọjọ́ rìn lórí ìrìn àjò yẹn. lórí ìrìn àjò yẹn ó back out ó ní ah òun ò lè because káwọn tó débẹ̀ wọ́n ti pè ń pé a sọ fún ẹ pé kó má lọ o tún ṣe báyìí o tún ṣe báyìí nǹkan báyìí ló ṣe nǹkan báyìí ló ṣe <laughs> within some few seconds ok o tún ti dé bí báyìí o ti o ti sọdá báyìí o ti ṣe báyìí ẹni ẹ wò pé náà àwọn tún wò pé bóyá tracker wà lára mọ́tò nǹkan nǹkan òun tó wá kó ló fẹ́ lọ jẹun ni ojú bí òwúrò rẹ̀. àwọn tún gbé mọ àwọn tún drop mọ́tò àwọn àwọn tún ṣe ń tó wà wọn. àfi kí ẹ ṣàánú ajé ó ti yé yín ẹ dákun ṣe wá rí bóyá wà á sí ni mo fi ọlọ́run ọba bẹ́ẹ̀ ẹ̀yin ò tiẹ̀ ní bẹ́ẹ̀ ẹ̀yin ò ní bẹ́ẹ̀ mo fi orí Mohbad mo fi bẹ̀ wọ́n. ṣe rí Mohbad tẹ sọ ẹni òní jẹ́ kẹ́ ẹ mú bẹ̀. Ah, ah, kí ló tún dé báyìí lórí ọlọ́wọ́ aláyé. àwọn ìláyé èmi gba tèmi lánàá èmi gba tèmi lánàá mo gba ẹjọ ẹjọ mo gba tèmi lánàá mo gba tèmi lánàá ẹ bá jẹ nkú báyìí ẹjọ kó kù má di méjì ká má má jà fún justice justice tèmi tẹ̀lé wá tòró rí torí tèmi tèmi kò sí ẹ̀kọ́ tó pa mí mi kò gbàrà èmi mo para mi. àfọ ìwé wọ̀rọ̀ rẹ. ẹ má jẹ kú báyìí mo bẹ̀ yín. alójútó àfọ ẹjọ mi rẹ fẹ. má tiẹ̀ di tútù mo gbóná kan ti tó ó bá dẹ̀ jẹ́ tútù náà ni ẹ jẹ́ kó ní blọ́ọ̀kì inú ẹjọ. alájì ẹ eh. wò ó ọ̀rọ̀ yìí bọ́tà bá ní ká máa ṣe fún ìdíje bó bá ṣe ń dùn wá a máa a máa fi emotional sí ẹ̀kọ̀ọ̀kan ó yẹ ká máa dánu ara wa dùn náà ni torí eh, ìṣẹ́rí. Eh, a máa a ti sọ wọn kan lórí ètò yìí a ti ní kì í ṣe pé bóyá a fẹ́ rí nǹkan kan a fẹ́ a rí owó kan gbà lórí ẹ̀ àbí ẹni tó kú ó jẹ́ family member àbí ó jẹ́ nìkan tó jẹ́ pé a ti gbowó lọ́wọ́ ẹ̀rí àbí family mi family ẹ family mi wọn ò dẹ̀ jẹ́ family wọn lówó rí. n ti ẹ̀ gbọ́ orin Mohbad rè. family mi ò dẹ̀ wọn dáàdi mi ò gbé síà fún dáàdi Mohbad dábàá ní bóyá wọn ò sanwó. tí wọ́n á nípa èyí mo kàn fi eléyìí mo kàn fi ṣe mi ò mọ mo bad reform nowhere but gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí a fi ń dára wa lẹ́kọ̀ọ́. tó dẹ̀ ọ̀rọ̀ yẹn dẹ̀ fojú hàn. gẹ́gẹ́ bí àwọn ìyá wa àwọn bàbá wa yìí náà bọ́jú ń sọ̀rọ̀ àdéhùn gbógun mi náà dẹ̀ ti ń sọ sí wọ́n ní ẹni tí ò bá gbọ́n especially àwọn tí wọn ò tí ì má rì pẹ́ tí yóò bá gbọ́n lórí kéèsì lórí kéèsì ẹnìyàn ò lè gbọ́n mọ́ tí ẹnìyàn ò lè gbọ́n mọ́ tí bẹ́ẹ̀ láwọ̀ àfi fún wa. ẹ rántí pé ń jẹ́ ọmọ sọ pé ẹ ń bá lọ sẹ́kọ̀ọ́ tí yóò bá gbọ́n òun tọ̀hún ò lè gbọ́n mọ́ láyé. ẹ wá dìbẹ́ lórí èkó tó bá tún lọ ni ẹ̀wọ̀n pàwọn èkó òbí kan náà wọ́n bomi àpò kọ́lọ́n ṣàánú wa. àmọ́ ẹni tó bá lọ sẹ́kọ̀ọ́ àkété gangan tí yóò bá gbọ́n àà ẹ̀ ń òun ò lè gbọ́n mọ́. Hmm alájẹ yẹ ká padà sórí ọ̀rọ̀ tá à ń sọ. ok. yomi fabi ṣe takuntakun ó ṣe hmm. gudugudu yé yàyà mẹ́fà. yàyà mẹ́fà. wọ́n jẹ́ kí n rí wípé ìyàtọ̀ wà nínú learned person tó bá organize nǹkan. àti kí ah. ẹ̀ka ìjọmọ̀ gbòòrò lásán kí ọkọ̀ ìjọmọ̀ gbòòrò lásán. ọmọ ráìsà tó yẹ pé òun kọ́ wo pé ah, a máa jà ní a máa ṣe kinní kan máa jà kinní kan because mo wo fídíò kan ní àná náà kó trend. ok ẹni tó fẹ́ béèrè question lọ́wọ́ bàbá Mohbad ni. ok ẹ ti rí bọ̀ pé bọ̀bọ̀ yẹn normal normal òun náà ń jà fún ètò eh, Mohbad náà ni. ok gbàdó dẹ̀ máa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ bàbá Mohbad lóòótọ́ wọn fún ẹ ní audience but bóyá sọ̀rọ̀ tó bá yẹ pẹ́ lómi ni bàbá Mohbad ní Kòròdú láfítàgbà tó yẹ wọ́n jáde hmm. tán tó bá yẹ pẹ́ lómi ni bàbá Mohbad lè fojú pa bọ̀bọ̀ yẹn rẹ ẹ yà báyìí ni o ẹ àbá nìkan tá a fẹ́ béèrè o ẹ kìnnìkan kìnnìkan mi mọ. irú ẹ̀ gan-an máa dúró tì. ẹ worú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ẹ oníkan tá a gbọ́ ni ìtàdẹ̀ fẹ́ béèrè. ìwọ wá dàbí ilé ẹjọ́ tí wọ́n bá ní fún wa láàyè wọn ní lọ́ńbí o wọ́n jẹ́ kìnnìkan. <laughs> ṣé ẹ gbọ́ gan. lọ́gbà wọn kì í yẹn bàbá Mohbad dẹ̀ gbọ́ ògbà kìnnìkan bàbá Mohbad ní ẹ má béèrè gbogbo nǹkan tẹ bá fẹ́ béèrè ní wákàtí ọ̀wọ̀ yìí ẹn bàbá mu kàn fẹ́ béèrè ni wọ́n lè ṣépè wọ́n gbé báíbù ẹ live lórí live pé àwa ta organize one year meal remembrance ah. mo dẹ̀ láì bàbá Mohbad náà bàbá Mohbad dẹ̀ jáde wọ́n ṣàlàyé wọ́n dẹ̀ ṣàlàyé fún pé kì í ṣe pé bóyá ẹ̀yin tẹ́ ẹ ní lọ́kàn but àwọn tí wọ́n bá fẹ́ fi pawó. làwọn làwọn ò fẹ́. làwọn làwọn ò fẹ́ ẹ worú irú èèyàn yẹn kó lóun organize one year remembrance àti bí Yomi fabi bó ṣe ṣe tiẹ̀. ṣe ni pé ó yàtọ̀ síra wọn ó yàtọ̀ síra wọn àti pẹ́lú mi àlóhùn fẹ́ béèrè béèrè ẹ̀ máa rò pọ̀rọ̀ gidi ni ẹ wo àdìmọ̀ sọ̀rọ̀ kan fi ń jọkàn bọ́ọ̀ kan sì yà lọ́lẹ̀ gọ́fúnà tá à ń sọ nìyẹn èrò pọ̀ ó sàǹbìlà ó ní ata nìyẹn gọ́fúnà gbọ́dọ̀ jáde ní ọ̀sìn kóra àwọn èrò dẹ́pọ̀ rẹpẹtẹ DJ Babji nígbà gọ́fúnà jáde wọ́n lè fẹ́ ìyẹn bá sí fìlà orí ẹ̀ wọ́n bá gbé fún pa rẹ̀ ó ní mọ̀ ń gbọ́ o wọ́n là kàn ní káwá bí ni pé ìjọ́ òun làgbàlú bàbá jáde. láti wọ̀n yá mi wọ́n ní kí ọlọ́pàá kó oògùn wọn black maria mo mọ̀ kó kéré o. wọ́n ní gọ́fúnà. máa ní kí oògùn wọnú ẹ̀. ìta àkànfẹ́ béèrè ni pé ọjọ́ òun làgbàlú bàbá jáde ṣé n tẹ́ torí ẹ̀ wá nìyẹn. Alaji. <laughs> ọlọ́pàá máa rẹ̀ mi everybody. lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn mi ò ń ṣe fẹ́ ń fa àwọn èèyàn láàyè. láàyè ó tọ́ ni alhaji. láti súnmọ́ wọn. bẹ́ẹ̀ni. ṣe rí gbà tí èèyàn ń dókè láṣẹ̀ṣẹ̀ ń understand àwọn kankan. Hmm? bẹ́ẹ̀. àṣẹ̀ṣẹ̀ understand àwọn kankan. ìgbà kan a máa ń blame ẹni tó bá ti wà lókè. Okay kí ló dé tí onígbéraga wọn kì í fáwọn èèyàn látẹ̀ńsán hmm. mo ṣe gẹ́ẹ̀tì rísì tó fi jẹ́ pé olówó ló ń bára wọn ṣe ni o ó kọ́ ìpá àwọn olówó kan wá tí wọ́n dájú hmm. tó bá ní ṣèrànlọ́wọ́ fẹ́ tí ò ní ṣùgbọ́n má fún wọn láyè púpọ̀. alájẹ àwa tá a ti ní ìgàn tí fóònù mi bá ẹni pé gbà mí fóònù mi máa rí màá kọ́ ni hmm. àwọn èèyàn máa ń misuse. mo ti mọ ohun tó fẹ́ sọ nígbà tó o <laughs> béèrè lọ nígbà tí ìwọ wà nàìjíríà tèmi náà ṣàlàyé fún ẹgbẹ́ bíi tí mo wà nǹkan rọrùn ká má sọ mí tí wọ́n fúnra rẹ̀ tó o ò níṣẹ́ o lábọ̀ o fẹ́yàwó o ṣe gbogbo ẹ̀. a mrs evelyn ìnena ògúnrẹ́mi káàbọ̀. ẹ káàbọ̀ màmá o ṣe gbogbo ẹ̀ o wá bìlíìfù pé ẹ̀yàn kan ló máa máa bẹ́ẹ̀ gbé bẹ́ẹ̀dìn ẹni jọ aláyé mi kíní kan jọba send five thousand kò sówó kankan lọ́wọ́ mi mo send yẹ jọ́ntorí ọlọ́run yẹn iye kíye tó bá ten thousand mo send yẹ sẹ́mi náà ní problem tèmi ni. tọ́bàdẹ̀ máa sọ sí tólúwẹ̀ ọ̀gbà gbé kọ́ọ̀lù tólúwẹ̀ ọ̀gbà dáhùn lóhùn tólúwẹ̀ ò reply message wá ní à torí kò ti wà ní torí kò sí nàìjíríà torí ti wà ní ghana ni ló ṣe ń ṣakọ ni. ọ̀rọ̀ ẹnu àwọn èèyàn àfikẹ́lù ẹ̀ má tẹ̀lé. àfikẹ́lù ẹ̀ má tẹ̀lé. Hmm, àfikẹ́lù ẹ̀ má tẹ̀lé. alájì ẹ worú scenario yẹn kó wá jẹ́ pé irú àwọn yẹn lọ ni wọ́n organize rally lánàá ọlọ́pàá máa kó àwọn èèyàn gan ní àná yẹn but ẹ wo Yomi Fabi. wọ́n prove maturity wọ́n prove literacy wọn pé àwọn wà learned adẹ̀dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé a gbọ́ wàhálà a gbọ́ anything. láti bẹ̀rẹ̀ tó fi parí. títí tó fi parí. Hmm. iwájú kóòtù tí ó jẹ́ pé wọ́n ń gbà káwọn èèyàn dúró sí dẹ̀ lọ dúró sí because they are well organized wọn ní intention láti bà nǹkan jẹ́ tàbí láti jí kankan tàbí. ẹ má kọjá bí yọ̀bí fábíyì ni ẹ má kọjá bí wọn ò dé kọjá bẹ̀. Hmm. ẹni tó bá ti fẹ́ máa ṣe bákan bákan ee tó bá ti gbọ́ ee ee náà ni ee ó ti dákẹ́. ìyẹn ni pé ibi tá a sọ sí ẹ má gbàgbé. ẹ má gbàgbé. a dẹ̀ dúpẹ́ wọn pé ó lọ nílùú ọwọ́ lọ́sẹ̀ àgbọ́ anything. torí ó ṣe jẹ́ pé London wọ́n á ṣe rally America á ṣe rally any other places àwọn ìlú tító fi mọ́ Ghana bí báyìí wọ́n ṣe Ghana ṣe hmm. wọ́n ṣe ní Kasuwa bí báyìí won wọ́n ṣe ń sẹ́kù wọ́n ṣe ní spin wọ́n ṣe ń tẹ̀mà wọ́n ṣe láṣẹ́àmà gbogbo àwọn ibi tí mò ń adugbo yìí àwọn àdúgbò tó jẹ́ wípé àwọn Nàìjíríà kún táwọn náà mọ fine this is a youth tó kú tá a lè ṣe tí kò sí wàhálà ó ṣe wá jẹ́ nùlù tiwa láti máa face problem ibi báyìí ni mo ti wá realizing pé ìgbà míì wà lóòótọ́ àwọn ìjọba náà máa ń lọ wọ agbára o but ìgbà míì wà ó máa ń wọ́ látọwọ́ wọn tó bá rọra organize tó bá organize nǹkan gbà mí. Hmm because this is our course ẹ má jẹ́ kí course yín yẹ̀. kó má di kí wọ́n máa lẹ́nu lórí yín. lórí yín ẹ worú nǹkan tó ṣẹlẹ̀ lánàá yẹn kí ni òṣèjẹ́ kú number one priority tí mo mọ̀ pé kò jẹ́ kí kò jẹ́ kí àwọn ìjọba lè misbehave ni wípé kò kọjá pé wọn kọjá àyè wọn níbi tó wà wọn kọjá àyè wọn wọn ọ̀dẹ̀ sọ kọjá ntí because ẹ imagine pé tó bá ń protest ẹ tó bá yẹn lọ fún protest Mohbad tó ń sọ pé justice for Mohbad ẹgbẹ́ bánà justice for Mohbad lọ́wọ́ hmm. ẹ máa ń sọ pé APC yóò lè APC. àbí ò náà ó ti yí sí nǹkan mi nìyẹn dandan ni KPC àtàkì wọn a máa tún dìjà gbòòrò ẹ̀yin tẹ̀ ṣe ń wọlé sórí ìlà níta ń gbé ẹ̀wò ètò láàárọ̀ méjì ni alákọ̀ọ́kọ́ ni wípé a fẹ́ support Mr. Yomi Fabiyi financially gẹ́gẹ́ bí a ṣe máa ti ṣe fáwọn èèyàn nínú ọ̀rọ̀ tí wọ́n fi tó wa létí lánàá wọ́n ní màá yẹn ó ti fẹ́ weak kò sówó lọ́wọ́ ẹ̀ kò dẹ̀ ní lè sọ ṣẹ́dẹ̀ mọ̀ pé ẹni tó ń jà fún nǹkan tó náwó ara ẹ̀ èlò náà ló wà lọ́wọ́ tó tún ná owó ti tán àwọn èèyàn àbúkú fẹ́ fi pawó ni ẹ má dá wọn lóhùn ṣe ń pé ibi tá a bá support ní QH radio ẹ ń pè definitely ibi tó dáa ni a dẹ̀ rí pé nǹkan tó dáa ni Mr. Yomi Fabiyi ń jà fún ìdí nìyẹn tá a fi sọ pé láàrin gbogbo àwa tá a jẹ́ mẹ́mbà ní QH radio ẹ̀yin tẹ́ bá like àbí tẹ́ bá wish láti support wa nínú donation tá a fẹ́ Mr. Yomi Fabiyi àwọn ètò ìbẹ̀rẹ̀ sí ní sẹ́ndowó ẹ̀ àwọn kọ̀ọ̀kan ti ń show support bnb mẹ́rin ti sẹ́ndowó báyìí báyìí báyìí báyìí but a fẹ́ kẹ́ ẹ bá wa jáde ẹ jẹ́ ká support lórúkọ gbogbo wa ní QH radio access bank tá a máa ń lò yẹn náà ni ibẹ̀ la máa ń gádà ẹ̀ sí tó bá dẹ̀ ti ṣe láàrin bí ọjọ́ mélòó kan kápẹ́ Mr. Yomi Fabiyi wọlé sórí ètò kádẹ̀ handover fún wọn ìyẹn jẹ́ number one number two ni pé bí Mr. Yomi Fabiyi ṣe ń pariwo káàkiri pé wọ́n ti ń threatening àwọn ẹ̀mí àwọn safe ọdún àwọn àkókò sí nǹkan tó máa ṣe wọ́n. agbára Ọlọ́run. kí ni nǹkan tí a fẹ́ sọ pẹ̀lú irú àwọn èèyàn tí ó jẹ́ pé àti ìròjútu ikú tó pa Mohbad wọ́n tún tírẹ́tì Mr. Yomi Fabi, ibi tá à ń lọ nìyẹn ibi tọ́rọ̀ dé dúró yìí bẹ́ẹ̀ pé ọba ní pọ̀ kápẹ́pẹ́ díẹ̀ lẹ́fi san ẹlòmíì dì í àfẹmọ eh, fàyè eh, bí yẹn lè bí yẹn ti fẹ máa lọ bí. for today for to okay hmm. fun for for the first program. Hmm, fẹ tí wà ìbá ti jẹ mí kú eh, tọ́lá bá fẹ́ pààyàn èpè lè pa èpè lè yé ìpadà nù so tẹ bá ní tẹ bá ní tẹ kọfẹ ra fẹ yan díẹ̀ hmm, ẹ má pẹ lórí ẹpè yẹn ẹ má pẹ lórí ẹ thirty seconds ẹ kàn ju ẹyọ kankan sì tó kó mẹ ẹ kẹ kó lórí ẹ. ẹja fìpolówó lè ṣe renix káfíìsì lẹ́yìn ìpolówó yìí a máa wá ṣe ojú òpó sílẹ̀ ẹ kú kalẹ̀. iléeṣẹ́ renix reshape tún yọ lára ọ̀tọ̀ pẹ̀lú àwọn oògùn ìbílẹ̀ tàfiwé àti gbòṣe renix reshape apps ní jẹ́ káàbọ̀ o ta ló sọ pé kò sí wé ta ló sọ pé kò sí gbò èwe ń bẹ egbò wà tí ń jẹ́ bí idán èyí ló mú kí iléeṣẹ́ renix reshape ó tún yọ sí bọ́ńbọ́ láti ṣàlàyé àwọn oògùn ìbílẹ̀ ta ṣẹ̀ṣẹ̀ gbé jáde ṣe bẹ́ẹ̀ rántí renix reshape supplement ìyẹn àwọn oògùn ta gbé jáde tẹ́lẹ̀ níléeṣẹ́ wa tó ń ṣiṣẹ́ láti gbógun ti àwọn oríṣiríṣi àrùn tó ń bá wa fínra lágọ̀ọ́ ara láwọn bíi bp knockout chaja bloom ọkàn organic capsule ọkàn valina collagen revive forty x renix organic pea protein cognop ìṣètò liquid awogba àrùn fibrous liquid migration seven àti láyọ̀ láti sọ fún yín pé àwọn oògùn yìí ṣì ń ta warawara o ṣùgbọ́n látàrí ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ ojoojúmọ́ nípa ohun tí a lè fi wí àtẹ̀gùn ṣe tí ò fìgbà kan dáwọ́ dúró nílé iṣẹ́ wa ìdí nìyí tá a fi mú àtúntò bá àwọn oògùn tá à ń gbé jáde lọ́wọ́ yìí èyí tá a pe orúkọ rẹ̀ ní renix reshape apps oògùn ìbílẹ̀ tá a ṣe pẹ̀lú agbára ewé àtẹ̀gùn àwọn baba ńlá wa láwọn bíi anti hemorrhoid tá a ṣe lóníkóró ìpara àti tíì man booster pro ńkọ́ ó wà ní oníkóró tíì àti olómi ṣe ti gbọ́ nípa today pack egbògi ajẹ́bíidán today tá a ṣe sí powder ọṣẹ rẹ̀ wà ó wà lólómi spray rẹ̀ náà wà tá a lè lè tẹ̀sára tá a bá múra tán àti oyin túdè fún lílá bp knockout pro organic àti pp seven natural antibiotics liquid tá a ṣe ní olómi àtòníkóró bákan náà la ní arthritis relief pack tá a ṣe ní oníkóró ọṣẹ rẹ̀ náà tún wà tó fi mọ́ tíì àti ìpara herbal flow tonic wà rendiabetes lóníkóró àti tíì sleeping flex herbal tea wà àní slim fit natural weight loss lóníkóró àtòlómi fibroid is wà ìṣètò free ab and c fresh mind tea tó ń ṣiṣẹ́ fún cholesterol àti ìríran ojú cure relief wà oògùn ìdákọ́lẹ̀ wà oògùn oògùn ń bẹ hepatitis b relief lóní kóró olómi àti powder àní herbal essence organic tó ṣiṣẹ́ fún kòkòrò inú ẹ̀jẹ̀ saku flo náà ò gbẹ̀yìn olómi wà oníkóró àti tíì awogbarun liquid ń bẹ fatiblen pro náà wà àní olómi oníkóró àti tíì tó fi mọ́ aora clean soap àti all purpose herbal tea tá a mọ̀ sí tíì gbogbo nìṣe gbogbo àwọn oògùn yìí ewé àti egbògi ìbílẹ̀ la fi ṣe o bó ṣe wá jẹ́ àjẹbí idán tó owó péréte la ta ẹ̀yin ti us ẹ sí renix reshape headquarter ní four four zero Louisiana street houston texas seven seven zero zero two ẹ nọ́mbà yìí plus one eight eight eight eight nine six nine four three eight bẹ́ẹ̀ dẹ̀ fẹ́ bá aláṣẹ iléeṣẹ́ renix sọ̀rọ̀ tí wọ́n dá yín lónìí lẹ́yìn òsọ́kà ẹ whatsapp wa lórí plus one eight three two eight nine eight nine six one zero ẹ̀yin ti nàìjà ẹ kàn sí iléeṣẹ́ renix reshape tó wà ní òdi olówó complex òdi olówó street adjacent namaku water along onisha road ìjẹ̀bú òde nípínlẹ̀ ògùn ẹ pè tàbí kẹ́ whatsapp sórí zero eight one zero six six nine seven one five six àwọn wẹ́bsáìtì wa ni www www.renixwishapeapps.com tàbí www.renixwishape.com renixwishape apps ẹgbẹ́lura kẹjẹ́rìí sagbára ìwé àtẹ̀gbò. tó díje babaji ẹ jẹ́ kí a gba bẹ̀ ẹ̀yin olólùfẹ́ wa ti ṣojú òpó lẹ́ba yìí ọ̀rọ̀ tí a mú wá òun nìyẹn ẹ ní abala àkọ́kọ́ tá a wà lórí ètò ẹ jẹ́ ká sáré jọ fi òye gbé kẹ jẹ́ ká fi òye ká fi digest ẹ̀ pápápá ìpàdé àpérò ńlá ilé ìtagbé wa nìyẹn Eh, bí a ṣe ń wọlé sórí ètò eh, ta kọ́kọ́ gbé wa lábala àkọ́kọ́ nìyẹn tó ẹ bọrọ lọ́wọ́. ẹ tó tó ní gbàwọn èèyàn bẹ̀rẹ̀ sí. a ti ṣe ojú òpó lẹ́ẹ̀ báyìí òun ló lórí ọ̀rọ̀ àwọn tí wọ́n ń dúnkokò mọ́ eh, ọ̀gbẹ́ni Fábíyì jẹ́rí kò sí kírú ẹ̀ má wà mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé akíkanjú èèyàn ni wọ́n hmm. wọ́n bow down from any. wọ́n ti ẹ̀ láwọn ò ní sápàdà so that is it àwa náà dẹ̀ rẹ́dí àti support wọn

akọ bí akọ. ó dà mọ màá jẹ́ kí ẹ gbọ́ táìmù tí a bá máa fi sígbà yẹn. lẹ́yìn bá kọ bí ọ̀gá my brother wọn á kọ bí ìgbín. ìgbín ìgbín ìyẹn da. tìgbín dẹ̀ tó máa lé o <laughs> ẹ nǹkan mọ́jà rẹ ẹ jẹ́ káyà àgbàgbé ẹ̀ kó kárí fi yà àgbàgbé ẹ̀. God bless you. Yes, ma. Ẹ kú àtàárọ̀. Yes, ma. Kò ní rẹ̀ wá bí mo ṣe máa ń sọ, kò ní rẹ̀ wá lágbára Olúwa. Kò sí wọn ò bá máa fà á lọ sẹ́yìn kan máa fà á lọ sókè kò ní rẹ̀ wá títa máa fi rí justice. A ti kẹsẹ̀ bọ́nú odò. A lè máa pariwo kú tuntun mu wa mọ́. So àwa náà dẹ̀ ti rẹ́dí. A ti fún ọjà wa. Gbogbo abiyamọ, ọkùnrin abiyamọ obìnrin àti gbogbo àwọn grandchildren wa àtàwọn brothers sister gbogbo wa ti fún ọjà wa líle. So kò sí nǹkan kan tó lè gbé wa tó lè bà wá lẹ́rù ṣẹmọ ẹ̀mí mímọ́ ó ti wà pẹ̀lú wa bóyá ìmọ́lẹ̀ ṣe sọ ó ní kíní kan ò lè bà òun lẹ́rù mọ́ nítorí pé mi mọ́ ti wà pẹ̀lú òun so nǹkan tèmi kàn máa sọ fún yẹn ọ̀nkú lọ mí lágbára olúwa kò sí kankan tó máa ṣe wọn anybody tó bá lóun fẹ́ fi nǹkan ṣe wọn á fi family ẹ̀ dì. Hmm, á fi gbogbo ìdílé ẹ̀ dì. anybody tó bá lóun fẹ́ ṣe anything anybody tó bá lóun fẹ́ fi ọfà sókè yìí débórí bó bá ṣe ń ta báyìí wọn máa lọ bá gbogbo ìdílé ẹ̀ ní tó bá ń hmm. jẹ́ tolúwa hmm. ṣé gbogbo ìpè tó wà nínú. mo bàbá bí amú a máa ṣe lábẹ́ òrùlé wa ṣé ti yẹn ṣé ẹ̀ ń gbọ́ mi. à ń gbọ́ yín mà. à ń farabalẹ̀ gbọ́ yín dáadáa ni mọ́ mi hmm. à ń gbọ́ yín clearly so kí ọ̀nkùnrin omi kọ́ máa wọrí o kọ́ máa wọrí so fáà tó ti gbé dání ní òtítọ́ àti ní òdodo hmm. tọ́lẹ̀ máa fi ọkọ̀ kan ṣe ẹ̀yin onígbàgbọ́ ẹ̀yin olódodo lọ́lọ́run wà hmm. whether it's muslim whether it's christian whether oníṣẹ̀ṣe anybody tó bá gbé justice dání pẹ̀lú ọkàn kan tó lóun fẹ́ rí nǹkan tó pa ọmọ yẹn ah anybody tó bá dìde ogun olúwa gbógun tì wọ́n olúwa gbógun tì wọ́n mọ́ jáde láàárọ̀ òun ò ní wọlé lálẹ́ àmín ẹnikẹ́ni tí ò bá jẹ́ mi jẹ́ hmm. ò bá jẹ́ ìkorò ni ò bá jẹ́ ìyá àkorò ni ò bá jẹ́ gbogbo ṣáwá ni èyí tó dàbí pàlà eléyè yẹn ẹni tó bá jẹ́ ẹni wù so ever tó bá ti ń ṣe báyìí ọlọ́run ti dúró tì wọ́n ọlọ́run ti dúró tì tó bá ti ń ṣe báyìí ọlọ́run máa parẹ́ ni ẹni wù tó bá ti mú orúkọ yọ̀mí lọ bó bá ti mú báyìí ọlọ́run ti gbà lọ́wọ́ wọn kọ́ má tra yẹ̀ kọ́ máa tra yẹ ẹnikẹ́ni tó bá tra yẹ àárín òwò ọjà òun nìkan dẹ̀kọ́ ló máa rin òwò ọjà gbogbo àwọn ọmọdọ́mọ ẹ̀ gbogbo fámìlì ẹ̀ ló máa rin òwò ọjà babaláwo tó bá dẹ̀ dán wò àbí oníṣègùn tó bá dán àbí àfà àbí adáhunṣe àbí ọlọ́pẹ̀lẹ̀ àbí wòlíì èké wọ́n máa fọmọ di wọ́n á fi gbogbo ìdílé wọn di torí pé kí ni a lè kọ́ntínú báyìí nílùú yẹn alájì ṣé ọ̀pọ̀ àwọn tó protest ipe pé kò sí epo kò sí kankan ṣé ọ̀pọ̀ lórí kórí àwọn ìjọba yín tí ọ̀pọ̀ ti gbé wọn wọ́n ní kó wọ́n sọ tó ń ten ten million. pé àwọn jáde yunifásitì kò síṣẹ́ ọ̀kadà ni gbogbo wọn ń ṣe káàkiri ọ̀kadà tó tún ṣe kò sí iná kò sí epo láti ra tó ń bọ́ síta nígbà tó ń bọ́ síta yẹn wọ́n ti kó gbogbo wọn àwọn tó kó sí wọn ní kó wọ́n sọ ten ten million láti fi béèlì wọn tá a bá sọ pé lawrence kọ́ńtì ní nàìjíríà àwọn èèyàn sọ pé inú ká máa sọ̀rọ̀ nàìjíríà ká máa sọ̀rọ̀ nàìjíríà bẹ́ẹ̀ ẹ jọ tó rọ́ lọ́run ibo la wá lọ a wà nílùú òǹdù bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí àwọn èèyàn ń protest ní central london hmm. wọn ò dẹ̀ ti sọmọ nílùú hmm. all of us are foreigners so kí ló wá ṣe wá nílùú tí wọ́n tẹ́ pa lè protect kí ló ṣe wá nílùú tí wọ́n tẹ́ pẹ́ wọn máa fìyà jẹ wọn ò dẹ̀ fẹ́ ká jẹ ká sọ̀rọ̀ ẹ rí pé ìkà làwọn ará bíi tàbá wá àjẹ́ àti oṣù olè ayé yìí àwọn ni àwọn ni màá pè tàbá wọ́n boko haram àwọn ìjọba wa ni tàbá wá kidnapper àwọn ìjọba tàbá wá yahoo yahoo àwọn ìjọba wa ni ẹ wo yàyà bello ẹ dúró yahoo yahoo tó ṣe ọ́fìsì náà wọn ò tí ì rí gbé minimum wages wọn ò san àwọn arúgbó tó yẹ kó máa tọ́jú wọn ò tún fáwọn àwọn arúgbó tẹ̀ rí wọ́n ti ní wọ́n máa pín wọn máa forty thousand wọ́n ti ní ìwé ìdánimọ̀ kan máa mú wá àwọn arúgbó tó ń fà lọ́wọ́ dání tí fóònù lọ́wọ́ tí ò ní kankan báwo ló àṣepè ah, àwọn ojú ni náà àwọn ojú ni alájì ẹwọ nílùú yìí ṣebí wọn máa wọn ṣe nǹkan kan ojú ìjọba àbí iná ti fẹ́ bẹ̀rẹ̀ wọn ti fẹ́ kò ní pẹ́ rí ìyá because ó fẹ́ ó ti kọ́ ti wú owó ọ̀tẹ̀ tí àwọn ti bẹ̀rẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ tó bá tí òfin ní resign but àwa wọn kún ọmọdé wa jẹ wọn lè la gbọ́rọ̀ Eh? àwọn ọmọ wo oríṣẹ́ wọn na ọmọ gbọ́rọ̀ jáde láti lọ ṣe ìfò ìfòwònú àbí kí ẹ ṣe ń pè ní Yorùbá ẹjọ ṣé ṣé lórí olórí làwọn yẹn ọ̀jẹ̀ ló ní wọn kí wọn wá sí ìlú so Nàìjíríà ìlú yẹn kò lè rojú the only thing tó lè fi rojú ni kó kálukú dánwò yẹ hmm. ẹ kó kálukú tí wọn bá ṣe dáadáa àmọ́ àmọ̀dílé tó ti wá à ń lọ gbógun tìdílé tó ti wá kíákíá náà máa ṣe dáadáa bọ̀ eléyìí tá à ń ṣe àpapín yìí àmì ìrọ̀bà lè débì kankan hmm. ọmọ kú sílé ọ̀fì náà aláàjì àròjú àrí kankan ẹ tó àwọn tó wá tún dìde pé ẹ má jẹ́ ká ṣe báyìí torí àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn. ẹ tún lépa ẹ̀mí wọn káàkiri ẹ tún lépa ẹ̀mí wọn káàkiri ẹni bọ̀dẹ̀ tó bá lépa ayọ̀ tó bá lépa ẹ̀mí ẹ ọlọ́run á lépa ẹ̀mí ọ̀tọ̀hún ọlọ́run kì í sáré kó tó báyọ̀ ọwọ́ ọlọ́run dẹ́gùn hmm. ọlọ́run á sọ wọ́n di á sọ wọ́n di mẹ́ẹ̀ á sọ wọ́n di ẹranko tó yẹ pé wọ́n máa jẹ kúrúkú ni anybody tó bá lépa yọ̀mí anybody gbogbo àwọn abiyamọ tó dẹ̀ wà ní platform yìí àti gbogbo àwọn tó gbé jọ́sìn dání àwọn náà ti fàṣẹ sí ẹ fi wọn lọ́rùn sílẹ̀ wọn ló ń ṣàtò bá lè gbè mí ṣe bí gbogbo àṣẹ bá mi tẹ ìbálẹ̀ ràn wá lọ́wọ́ ẹ jẹ́ ká ràn wá lọ́wọ́ náà wọ́n ní àwọn I mean, God help those who help themselves As you say, lọ́wọ́ ẹ tún ní ká mọ́lúwa kó kọrùn gbogbo yín pátá gbogbo yín pátá nǹkan tẹ fi ń sọ fún bàbá ìmọ́lẹ̀ yìí tẹ fi ń sọ fún gbogbo àwọn tó gbé justice dání ọlọ́run á fi sọ fún gbogbo yín hmm. tẹ bá ṣe rere ọlọ́run á sọ rere tẹ bá dẹ̀ ṣe ibi ọlọ́run á ṣe ibi fún yín ibi ọlọ́run kẹrin kò sẹ́ni tó lè kà kúrò lórí yín ọlọ́run ti nọ́mbà gbogbo yín sanwó-olú ó wà níbẹ̀ yẹn up till now àrí justice fún ìmọ́lẹ̀ ó pọ́dún kan ìwọ náà dẹ̀ lọ́mọ ọmọ ẹ̀dẹ́ sì ti fún ìmọ́lẹ̀ wọ́n máa ṣe fọ́ọ̀mù ẹ̀kọ́ ṣèpè hmm. gbogbo ẹ̀yìn ọlọ́pàá àwọn ọlọ́pàá yẹn aláṣọ dúdú bá ṣe wọ́n ṣe dúdú ni wọ́n ṣe dúdú kò sí kọ̀ọ̀kan nú wọn. wọ́n ti ṣe máa ní kẹ́tẹ́kẹ́ máa ní ọ lára so ẹjọ́ gbogbo ẹjẹ́ ká máa púrẹ̀ sọmọ kíni náà wọ́n sọ ẹjẹ́ ká ọba àṣẹ muslim ni ọlọ́nkọ́lọ́ là ń képe bá kàn ṣe ń képe ló yàtọ̀ ọba àjẹ́ oníṣẹ̀ṣe ni ọba àjẹ́ aláwo ni ẹjẹ́ ká máa képe olúwa pé olúwa ẹnikẹ́ni tó bá lóun fẹ́ da epo sí aṣọ àwa justice agbẹ́dání kí ọlọ́run kó yá mútu wọn torí kò gbọ́n kó kó kó yẹn nìkan rè jọ́sì ó wà lórí ibẹ̀ yẹn ìyá ń jà ah, Boko Haram tó pè ní vice president vice president àbúrò rẹ̀ fà wọn lọ ẹsẹ bá ládùúgbò wọn tó fi renovate wọn ò kọ o wọn renovate ni o ẹ tún lọ ra ọkọ̀ ojú omi ẹ jọ ṣé inú ọkọ̀ ojú omi ni iná kan máa ń tìtì yín ni ṣé bí òfin ní bẹ ní epo sì Dangote sì kò mọ iye tó máa ti po ó ń dóde ojú ọkọ kó wá sọ iye tó máa ti po wọn tó ṣe fara nìyàn wọn ni wọn tó ọjọ́ kárí justice Ọlọ́run afara ni gbogbo wọn ní kọ̀ọ̀kan wọ́n máa fi gbogbo wọn wọ́n máa fi da gbogbo ewu wọn nù ni àwọn ọmọ òde ní rana ni ní lójú àìrójú àráyè máa dìbò àwọn náà wàá dàkóró sínú agbada wọn because àwọn táwọn náà sínú aláàjì kalẹ̀ aláwọn èèyàn sílẹ̀ náà tó bá tẹ̀yẹ pé àwọn ọmọ wọn ò sí níbẹ̀ ọkọ wọn ò sí níbẹ̀ kọ́sì wọn ò sí níbẹ̀ bọ́tà aláwọn èèyàn síbẹ̀ náà aláàjì wọ́n lè nílé láàbọ̀ sínú oko ṣé iṣẹ́ lẹ́ka fẹ́ lọ lélẹ́yìí ilé tí ò yí sí hospital tí ò sẹ́ni ní kankan tí o ambulance kálínù tó dání inú ambulance ló yẹ kí ìmọ́lẹ̀ wà kọ́ máa bẹ̀rẹ̀ sí ní treat ẹ̀ nínú ambulance wọn ò ambulance ẹnu nìkan la níbi ìtajà kàrà giant of Africa giant of ant ant gan-an ó bẹ́ta wọn giant of zero l'Africa nothing so ever we have in that country nothing lawless country so alájẹ jẹ́ kí n fi platform lọ́fẹ̀ẹ́ náà anybody tó bá gbé ojú ogun sí sí sí àìkí lórúkọ ẹ̀ ẹni tó tó dìde ọlọ́run àgbo ọlọ́run àbínú tó ń tọ̀ ọlọ́run àbínú tó kọ́ ya máa gbóhùn sí ìwádìí ọkùnrin ọ̀bájú obìnrin ni ẹ lọ fọwọ́ yín síbi tọ́mọ ń gbé ẹ lọ jókòó ẹ lọ jókòó kẹ máa jẹ gúgúrú àtẹ̀pá yín ẹ rọra fi wálẹ̀ ká máa ṣe justice wa ẹni tó bá dẹ̀ fẹ́ ṣe justice lóòótọ́ ní lódodo ẹ sílẹ̀ ẹ jẹ́ kó ṣe é torí mi ò mọ̀gbà tá a di prisoner hmm. mi ò mọ̀gbà tá a di ìjọba ológun ìjọba ológun gan wá bẹ́tà ilé yìí hmm. wọ́n kàn máa kágbádá wọ̀ wọ́n á ṣe kùn bí kùn bẹ̀ẹ̀bẹ̀ẹ̀ ìyá mi bẹ̀ẹ̀bẹ̀ẹ̀ ìyá àgbà wọ́n máa lọ káàkiri wọ́n á gbé fìlà bíi fìlà kòkó àsorí Nothing, nothing uh, for, uh, to show for, uh, for, for the citizen. Nothing, nothing good in that country. Ẹ̀wá ni ká dákẹ́ ká máa wò. Káà ní dákẹ́ ẹnu wò dẹ̀ ní gbófo. Ẹyẹ try ẹ wò kẹ wò bóyá máa délé. Ẹ try wò bóyá náà lóhùn níjó yín. Aláàjì ẹ máa gbé sòbọ̀. Mo ti ní kó máa mi ṣe owó fún ti Uncle Yomi tí wọ́n bá ti gbà receipt ẹ̀. Màá ṣẹ̀dí ẹ̀ sí. Yeye Okin. Yeye Okin ìpètè ẹsẹ̀ ti pọ̀ ju size tá a fún yín lọ́mọ mo kàn ní kẹ́ tọ́pì. Ah, ah, ah, ẹ ti ti bẹ̀rẹ̀ ó dà. yeye ọkẹ máa lọ ẹ máa lọ ẹ máa lọ náà a ti yọ̀dá yìí. ẹ má jẹ ẹyìn ẹ padà ẹ padà wá dábàá ti bẹ̀rẹ̀. ẹ ṣe mọ ẹ ṣe mọ mi yes ma. ẹgbẹ́ tó bá tó fà kíkì o mọ́ ó ti sí ya o ẹwà ẹgbẹ́ tó bá yèyé òkè ni àwọn ní gbogbo nǹkan agbọ́ yẹn gbé ogun mi ti wà nìkan ṣoṣo. ni pé ẹni tí yóò gbé kúrò níbi tó wà àfi kó nítòhún kó sínú yín kó máa gbé bẹ́ẹ̀. òun náà máa máa gbé bẹ́ẹ̀ ni. <laughs> Eh, yes sir ẹ káàbọ̀ sórí ètò. mo kí gbogbo ilé ẹ fún ènìyàn sí. yes sir ẹ rí pọ́rọ̀ yìí abẹ́ ẹ̀ rí pọ́rọ̀ yìí le ẹ gádẹ̀ tó ti máa tún sáré sọ pé ẹ ẹ tó tún jáde o wọ́n tún ti ń tírẹ́tì rẹ̀ pẹ̀lẹ́ mi ẹ̀. aláàjì yes sir mi ò mọ̀ pé ìjọba là ń bá fà á ni <laughs> ìjọba là ń bá fà á wọ́n kàn lo wọ́n lo wùmí láti parí iṣẹ́ yẹn gangan ni tí ẹ bá wo gbogbo ọ̀rọ̀ ẹ láti ilẹ̀ téèyàn wọ́n ní ọ̀rọ̀ ṣùnùkùn ojú ṣùnùkùn la fi ń wò tẹ́ ẹ bá wò dáadáa dáadáa láti ilẹ̀ mi ò mọ nǹkan tọmọ yẹn ṣe fún wọn mi ò mọ nǹkan kan tọ́jọ́ dàpọ̀ àwọn tó ṣe iṣẹ́ ọmọ yẹn pọ̀ Wùmí kàn parí iṣẹ́ ẹ̀ ni bí ẹ rí ti Mr. Yomi yẹn ọ̀rọ̀ ẹ ti di kò ṣeé jù dànù hmm. kò ṣeé jẹ bẹ́ẹ̀ni. ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé ẹ̀ẹ́rì mọ̀pọ̀ náà jẹ́ onílàákàyè èèyàn. bẹ́ẹ̀ni. gbogbo nǹkan tó ń ṣe ó ń publicize wọn immediately ni ó ń ṣó ara ó dẹ̀ ń sọ nǹkan tó ń ṣẹlẹ̀ mo ò ní tàn yín wọn ò lè fọwọ́ kan yọ̀ mí lọ́wọ́ yìí ọ̀wọ́ kan lè tírẹ́tì mi ẹ̀ pé kó lè jáwọ́ ń bẹ̀. ok hmm. nǹkan tó bá lọ ní nǹkan tó ṣẹlẹ̀ sí wọ́n mọ̀ pé nàìjíríà máa gbuná ààbò tó wà lórí baba Mohbad tó ń kò jẹ́ pé bóyá wọn láìkí baba Mohbad o níwájú ọlọ́run àtẹ̀yàn tí kéèsì bá ti parí tọ́lí justice èmi gan-an rọ baba Mohbad kó sì kọ́kọ́ fi nàìjálẹ̀ fúngbà díẹ̀ náà. bẹ́ẹ̀ni. torí wọ́n ń wò bíi enemy of the state now pé ah ìwọ ọmọkùnrin kò dẹ̀ jìwà wútó yóò dẹ̀ jẹ́ kí gbogbo ayé máa ráṣìírí wa. lóòdẹ lóòdẹ padà. ó wá ta ni bàbá tó bí ẹ ló jẹ́ ìbò ló ti wá wọ́n dẹ̀ ti gbàgbé pé èèyàn tí ọlọ́run bá ń fẹ́ òun lọ́mọ ènìyàn ń fẹ́ mo ní òkú Mohbad orí bí orí bí case study kan ní oníkálukú kó máa kọ́ ọgbọ́n àti ẹ̀kọ́ ń bẹ̀. bẹ́ẹ̀ ni bàbá. ṣé bá wo nǹkan tó ṣẹlẹ̀ ní kóòtù yẹn lánàá tẹ́ bá gbọ́dọ̀ tí ìyá Mohbad sọ ọpọlọ lóbìnrin yẹn ń lò ó kí bàbá Mohbad bàbá Mohbad gbójú sẹ́gbẹ̀ẹ́ ó ṣàfọwọ́ kan bàbá yìí fẹ́ wojú ẹ̀ kò mọ̀ bóyá ojú ló ṣe sí. bí ojú ló ṣe sí. kò mọ̀ bàbá yẹn gbójú ó gbójú bẹ́ẹ̀ kò wojú ẹ̀. then hmm. èkejì ni pé tí a bá tó àwọn nǹkan tó sọ ó ní ẹ jẹ́ kí ó ní ẹ fi èmi àtọkọ mi fámìlì mi ẹ jẹ́ ká lọ yanjú ẹ̀ nílé. Hmm. ṣé ẹni kéèsì mo lè tàn yín ó máa lágbára díẹ̀ because ìyá Mohbad ń protect àbúrò ẹ̀ àti àdúrà ó mọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ wọ́n wá fẹ́ fọgbọ́n tọ bàbá yẹn jáde kúrò kóòtù pé nǹkan bá bá ní wá ṣẹlẹ̀ ṣùgbọ́n kí ló fẹ́ wíṣí tí mo mọ̀ pé bàbá yẹn gan ò ní gbà torí ó ti ó ti débi olóògùn ti gbé ń sá báyìí hmm. tó kí kéèsì tó parí aláàjì ẹ àwọn bíi méjì kan ẹyọ kan méjì á disappear wọ́n máa gbé wọn kúrò nàìjíríà pé àwọn báyìí báyìí ó dìgbà tó bá rí wọn tó o bá ṣọ́ra táwa àtàbà fura pé àwọn báyìí báyìí ó nígbà tó bá rí wọn kí kéèsì tó lè tẹ̀síwájú tó ní wọn rí wọn mọ́ ṣé <laughs> ní gbogbo géèmù tó ń pè lánàá yẹ wá nítorí wọn rí wọn pé tó tó bá dẹ̀ ni wọn á kò gbé pé wọn á kò gbé wọn tẹ̀sílé wọn lórí àwọn ló dẹ̀ lọ fi wọn pamọ́ sílùú kan kò nàìjíríà burú tó débi tó jẹ́ pé àwọn ni mo lè sọ pé ó burú jù ní gbogbo áfíríkà ìburú tó dẹ̀ burú pé ọgbọ́n ìkà àwọn ló ní nínú nígbà tẹ̀ ń sọ pé èèyàn tó yẹ ká máa dúpẹ́ fún nílùú òyìnbó wá ní where you see something say something. bẹ́ẹ̀ni nǹkan tí Yomi ṣe yẹ ká ní pé ìlú òyìnbó ni ọlọ́ngbó ti di hero ó hmm. ti di hero torí wọ́n máa wò pé àwọn FBI máa wò wọ́n lè sáàkì ọ̀gá FBI gan. bẹ́ẹ̀ni ah, wo èèyàn tí òun ṣe ọlọ́pàá tí òun ṣe FBI tó dẹ̀ ń fún wa ní gbogbo ní ẹ̀yìn tí ẹ wà bí kílẹ̀ wá ń ṣe bọ̀ nàìjà ò fẹ́ ẹ̀ torí ọwọ́ wọn ló wà àwọn ló mọ nǹkan tọmọ yẹn ṣe fún wọn kò yé mi ṣùgbọ́n ohun tí mo mọ̀ dájú ni pé justice for Mohbad is certain hundred percent. ọ̀hún <laughs> mo pé gbogbo àwọn tó yọ wọ́n kúrò mẹ́kan tí ok ẹ̀wọ̀n very dark man ṣe bó ti padà sínú ẹ̀ báyìí gẹ́gẹ́ bí ìkọ́tẹ́ ń sọ àwọn tó ń wá sínú ẹ̀ ti pọ̀ kí ni ó ti wà obvious very very obvious lágbára ọlọ́run bọ́lọ́run ṣe wà pẹ̀lú ẹ̀mí ẹ̀ a máa rí justice ẹnikẹ́ni tó bá dẹ̀ wá sọ pé ká má rí justice wọ́n á fi palẹ̀ ẹ̀ mọ́ àmì. ẹ ṣe àlàjì ẹkú ètò. ẹ ṣe gan ni gbógun mi gbé ogun mi. ọ̀tọ̀ tó fa kíkì o tẹ̀bí tara tójú ló mọ̀ ó tún sí ya o ẹ wá gbé tòkà ọ̀tọ̀ tó fa kíkì o. ọlọ́wọ́ bọ́tìnì wa kọ́ yìí. kò pé méjì ọkùnrin owó. ìjàgbọ̀n ò ṣe é dá nìkan fà ọkọ kúdí owó rẹpẹtẹ. àǹtí kúdí o. àǹtí yìí máa ń bẹ lẹ́kọ̀ọ́ ó jẹ́ ó ṣàpè mí tága ni sọ ó ní wá yọjú òun. Ah, àfikẹ́ yá lọ <laughs> àfikẹ́ lọ síbẹ̀ o. ni mo wá bẹ́ẹ̀ ṣe báyìí. àfikẹ́ lọ. kẹ́ ẹ lọ jàmàlà kẹ́ ẹ lọ jàmàlà àǹtí ẹ ẹ bọ̀ mo gbọ́dọ̀ yanjú o ìdá máa ṣe fún Yọ̀mí Fábíyì iná kí n tó lè gbéra. Hmm, Ọlọ́run á ṣe Ọlọ́run á ṣe. Ọlọ́run tẹ̀ ti ràn wá lọ́wọ́ ó ti di dandan. Hmm. wọ́n ti ní kí kọkùnrin rédíò kóbìnrin pa kẹjọ ṣàtìmátì sá lọ ni. bẹ́ẹ̀ ni bàbá. mo kí yín ní aláàjì ẹ̀kọ́ ètò ẹ̀kọ́ àfọmọ ènìyàn ṣe ẹgbẹ́ ẹ̀kọ́ rẹ̀ àná. àwa nìyẹn. ẹ ṣeun sir tó ọ̀rọ̀ rẹ o. yes i. kílẹ̀ ẹ̀dọ́nà tí nǹkan tẹ̀ ṣe fàlàjì náà tí alájì fi ní pé àbọ̀ ábá ni ọ̀rọ̀ yín níwájú ọlọ́run ibi ah. ọlọ́run máa gbé ṣe àìsàn. àga tí wọ́n báyìí ẹgbẹ́ kan báyìí <laughs> ọlọ́run á ní ẹ̀kẹ́ yíyí máa ṣe ìsàfihàn rẹ̀ ẹjọ́ máa mú nǹkan. ẹ má dá alájí ló ń jàre. <laughs> so ẹ bá wa dá sí ẹ bá wa dá yes sir. alhaji ọ̀rọ̀ nípa ẹ̀gbọ́n wa yomi fábíyì ó ti lọ bẹ́ẹ̀. ok ìyẹn ti di ó ti di ṣe ó ti di ṣe alhaji tá a bá ní kó rúgbó bọ̀ kò ṣẹ̀ṣẹ̀ máa rúgbó bọ̀. bẹ́ẹ̀ni. kò lè wá yẹ kí gbogbo yẹn kó tiẹ̀ jọ kó jọ wá lójúmọ́ hmm. nínú ẹbí QH radio tiwa but pa tàbí John Kumọ̀ ṣé ẹ ti rí ikú kan tó pa Àgbàrí tí wọn ò bá po lórí ẹ̀ níbẹ̀ ni hmm. kò tí ì sí ikú yẹn. bẹ́ẹ̀ni. Gábọ̀ torí ikú kíkú kan àrùnkárùn kan àìsànkáìsàn kan kò ní jẹ́ pẹ̀tì Yọ̀mí Fábíyì àmín àmín o. ṣe jẹ́ pé gbogbo àwa tá a ti wà nídìílé aláyọ̀ ní QH rédíò lápapọ̀ tá a ti dúró fún ìdájọ́ òdodo fún Mohbad kò sí kúkíkú kankan tó máa pa Yomi Fábíyì àmín kò kúkú kankan tó máa pa Yomi Fábíyì ṣe rí gbogbo àwọn tó ń dìde tó ń ku gbogbo olúwa yẹn tó ń sọ fún wa ó yẹ ká mọ̀ wọ́n tó o bá ti sọ fún wa ó yẹ ká mọ̀ wọ́n Ìyábọ̀ Òjó nọ́mbà wán ló jẹ́ a dẹ̀ ti sọ ọ̀rọ̀ ẹ̀ kódà gan èmi gẹ́gẹ́ bí èèyàn kan gan mo ti fi ọ̀rọ̀ ẹ̀ báyìí mo ti fi há Ọlọ́run lọ́rùn gbogbo tó bá ń ṣe báyìí a máa jábọ̀ ni gbogbo òkè tí Ìyábọ̀ Òjó bá rè kún bá fẹ́ kùn ọlọ́run ọba ọ̀gá ògo a máa já yọ ìyàbọ̀ òjò a máa já a máa já bọ́ ni. tí o bá jáwọ́ lẹ́yìn justice for Mohbad tí o bá jáwọ́ lẹ́yìn justice for Mohbad à ń rò wípé àwa bá ṣe abiyamọ sórí ilẹ̀ àlàyé ni la fi ń rò mọ́ lára nítorí kò sí babaláwo kan tó ṣoògùn títí tó kó ọmọ ẹ̀ wọnú kèrègbè tàbí inú àdó èyí tó ń fi ṣe tiẹ̀ ló mọ̀ o hmm. kò mọ èyí tẹ́mi fi ṣe ti tèmi. bẹ́ẹ̀ni. ṣẹbọ. à ń gbọ́ yín bàbá. mi rẹ̀ jáde nídìílé ìkà. Hmm. nígbà bó ṣe wà yẹn ó kéré obìnrin ó jáde láti inú obìnrin àtẹ̀yìntọ̀ ìgbà tó náà tún wá máa wá mú ó tún wá jẹ́ àtẹ̀yìntọ̀. Hmm. tí ọba òjò ò bá jáwọ́ lẹ́yìn justice for Mohbad gbogbo ọmọ tó bí sórí ilẹ̀ àlàyé wọn ò lè ṣe rere hmm. gbogbo ọmọ tí àjò bá bí wọn máa pa ìgbàgbọ́ òjò lẹ́kún dayé ni hmm. nítorí gbogbo ìgbésẹ̀ tó tún padà gbé láti ìjẹ́rìí ìjẹ́ta mọ́ àná fún Yọ̀mí Fábíyì kò ń ṣe ìgbésẹ̀ rere ọba àlùtà rẹ̀ sọ iná kò lè sọ pé òun mọ̀ nípa ẹ̀ ọba àlù ló ṣàlọ ló ṣàtẹ̀bọ́ tí sọ́dọ̀ àwọn ọlọ́pàá hmm. làwọn ọlọ́pàá gan ti bẹ̀rẹ̀ ní tírẹ́ǹtì Yomi Fábíyì hmm. ẹjọ́ yìí ṣé ẹ dáhùn àṣírí kan wà tó tiẹ̀ jẹ́ pé láti last year a ẹ̀ tí mọ̀ pé ikú tó pa Mohbad ó tọ́ ó tọ́ ó tọ́ káàkiri ni Yomi Fábíyì tó dìde tó dìde oṣù méjì sí tó dìde. Yomi Fabric yìí ó débi tí gbogbo àwọn àṣírí yẹn wà ẹ wo àṣírí CCTV kámẹ́rà yẹn ilé yẹn wọ́n ní wọ́n ṣe kọ́ ilé Mohbad yẹn kọ́ gbogbo àwọn ilé yẹn lọ àbí mo parọ́. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. so gbogbo gbogbo wájà tó dẹ̀ control CCTV kámẹ́rà nínú gbogbo àwọn bírídìí kọ̀ọ̀kan concrete ní inú blọọkù ló wà. bẹ́ẹ̀ni. ẹ wá wo ibi tó wá rán wáyà yẹn lọ ibi tó fi ṣe center store gangan ẹ wo ibi tó rán yẹn lọ alhaji hmm. dj baje. baba. àti wàdùfẹ́ akéwì. wọ́n gbọ́ yín. ilé yẹn ọlọ́run ẹ lọ wà ní túdíò lọ́sàn ta ni Mohbad ṣẹ̀nà ṣé èkó yìí ṣé inú ilé yẹn ló wà ní àbí èkó yìí nínú ilé bàbá ìlú wà hmm. ló fi jẹ́ wípé Mohbad ni wọ́n fi ṣe agbátẹrù ẹrù yìí tó fi fi ẹ̀jẹ̀ Mohbad kò kò yé mi ta ni Mohbad ṣẹ̀ ǹjẹ́ bílí pé gbogbo chief security inú ẹ̀ ṣèṣì yẹn ló gbàbọ̀dì fún Mohbad. bẹ́ẹ̀ni odidi chief security inú estate yẹn ó gbá bọ̀dẹ̀ fún Mohbad ẹ̀gbọ́n Yomi Fábíyì lọ síbẹ̀ wọ́n náà fẹ́ rí ọ̀gbẹ́ni yẹn iṣẹ́ tó yẹ kí ọ̀gbẹ́ni yẹn kó yọjú fún ẹ̀mẹ́jì sẹ́ẹ̀mẹ́ta tí Yomi Fábíyì lọ ǹjẹ́ bí lípa ọ̀gbẹ́ni yẹn kò yọjú. èyí tí ó bá yọjú ó lọ ó lọ lẹ̀dí àpò pọ̀ àti ọba àlú àti Nigeria police wọ́n bẹ̀rẹ̀ sí tírẹ́tì ẹ̀gbọ́n yọ̀mí family. Hmm. wọ́n dẹ̀ ní kò sí nǹkan tó ṣẹlẹ̀ nínú ilé kọ̀ọ̀kan nínú ẹ́sẹ̀tì yẹn tí ó ń ṣe wípé nínú center store ọ̀dọ̀ chief security yẹn which means gbogbo ikú tó pa Mohbad pátápátá ó wà ní ọwọ́ ṣú security yẹn ó wà ní gbogbo security tó ṣiṣẹ́ nínú estate yẹn ó wà lọ́wọ́ wọn. Hmm. òun ló ṣe ni ẹ̀gbọ́n yóò fi ní pé tí ikú kíkú kan bá pa òun tàbí àrùn kan bá gbé òun dé wípé gbogbo ẹni tó wà nínú estate Mohbad pátápátá wọ́n lè escape ẹ̀ gbogbo ẹni tó gbélé Mohbad tó fi pé seventeen wọn lè escape òdodo ọ̀rọ̀ ni. ǹjẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ rí i pé kéèsì Mohbad ó ṣẹ̀ṣẹ̀ ń fẹ̀jú ní báyìí nísìn. bẹ́ẹ̀ni ó ṣe ń fẹ̀jú ni o ó ṣe ń fẹ̀jú ni o kéèsì Mohbad ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. bẹ́ẹ̀ni. àwọn tí wọ́n pa Mohbad wọ́n hmm. ṣe èèyàn kékeré. bẹ́ẹ̀ni. àwọn èèyàn tí wọ́n pọ̀ ní alájì àfi kí ọlọ́run ọba aláàánú kó dìde fún àánú rẹ̀ ṣùgbọ́n ẹ wá jẹ́ kí n sọ fún yín o àti Mr. Elegushi ni o àti Ìyábọ̀ Òjó ni o àti Wùmí ni o àti gbogbo àwọn èèyàn tó wà nínú ilé Mohbad ni o tẹ́ ẹ jọ pawọ́pọ̀ ẹ pa Mohbad tẹ́ ẹ wá ní pé àwa tá a dìde fún justice for Mohbad a ní rí mú mi bàbá náà rọ̀ lẹ́pa nígbà tí Mohbad pẹpa yẹn ẹ lè pa èèyàn kan ṣo mọ́ because tí kò bá ṣe Yọ̀mí Fábíyì tí kò bá ṣe àwọn ọmọ tí wọ́n tẹ̀lé Yọ̀mí Fábíyì nígboro Èkó lánàá nígboro Ìkòròdú bẹ́ẹ̀ lánàá tí kò bá ṣe kankan nínú wọn Mr. Sunday Elegushi kò lè escape ẹ̀ mọ́ Nigeria police lẹ́kọ̀ọ́ ẹ̀ lè escape ẹ̀ mọ́ ẹ̀ lè jẹ́ lọ Ìyábọ̀ Òjó wà látàlá ò lè escape ẹ̀ wọ́n máa sọ ẹ́ lóye ni oh, wọ́n máa sọ ẹ́ lóye ni nítorí irú nǹkan tó ṣẹlẹ̀ yìí èmi tẹ̀ ti ń retí ẹ̀ tẹ́lẹ̀ sọ ní last week hmm. nípa Ìyábọ̀ Òjó mo ní tó bá lọ sí ọ̀dọ̀ pásítọ̀ wọ́n bá ní kó lọ ra bẹ́ẹ̀bù tuntun wá ò ní rí i hmm. tí àfọ àbájókòó tó bá kẹyìn ọ̀rìn fún ẹ ò ní rí i hmm. tó bá fi ìyẹ̀rọ sùn lọ́dọ̀ babaláwo tó bá fi tẹ̀ fún ẹ ò ní bá a pàdé Ìyábọ̀ Òjó tí nǹkan bá ṣe Yọ̀mí Fábíyì tàbó bá ṣe kankan nínú gbogbo àwọn ọmọ tí Yọ̀mí Fábíyì kó jáde wọ́n máa sún ẹ lóye ni ọba tó bá dẹ̀ jáde wọ́n máa sun ọba ẹ̀ mọ́ ni ọlọ́pàá tó bá jáde kan wọ́n máa sun mọ́ ni nítorí ẹ ṣẹ̀ṣẹ̀ wá jẹ́ kó yé wa nǹkan tó ṣẹlẹ̀ ni Wùmí Káre ìwọ ìgbésí ayé tẹ̀ ti bàjẹ́ náà ò ní lárí mọ́ ò ní lárí mọ́ èyí tó yẹ káwọn ẹ̀gbọ́n kíkí àwọn àbúrò ìyá tó bí ẹ kọ́ pè ẹ kí ìyá tó bí ẹ kó pè ẹ wọ́n fi ṣe ìbàjẹ́ gbèsè ayé ẹ̀ hmm. ayé ẹ̀ ti ta. Hmm, ẹ ṣeun. ẹgbẹ́ mi ẹ jẹ́ kí n tètè sọ fún yín gbogbo ẹ̀yà ti justice for Mohbad. Hmm. Babátúndé tó jọ́ lọ́gbọ̀n àṣírí yìí ti tú tí nǹkan bá ṣe Yomi Fábíyì kò sí kan sórí tó máa lọ scot free ẹni tí Yomi Fábíyì tó fẹ́ pè jáde lánàá láti testify sínú ọ̀pọ̀lọpọ̀ nǹkan Yomi Fábíyì pè lánàá ìyẹn bílí pé wọ́n tẹ̀tì wọ́n tẹ̀tì ẹni yẹn pé kò gbọ́dọ̀ yọjú wọ́n tẹ̀tì ẹni yẹn ẹni yẹn tó gbéra ó fẹ́ máa bọ̀ ó sẹ́ẹ̀dì nọ́mbà wọn sí Yomi Fábíyì wọ́n tún tíráàkì nọ́mbà ẹni yẹn hmm. wọ́n ọ̀dọ̀ Yomi Fábíyì ayé ń ṣe yí ni ọba àlú hmm. ẹ̀jẹ̀ ronú. ok ah. ẹ ṣeun. ẹ wo ọlọ́run ti bínú sí yín o. ẹ ṣeun sá. Yomi Fábíyì kúkúkíwú kan ò ní o. àmì àmì àrùn ẹ máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ ẹ ṣeun gan. ẹ ṣe gan sọ. ẹ ṣeun lọ. ẹ ṣe sọ. ẹbí tòjú lùmọ̀ ó tún ti yá o. ẹ wá gbé kankan ọ̀rọ̀. ẹ jẹ́ kí n kí àwọn èèyàn wa tó jẹ́ pé wọ́n tún ti wọlé sórí ìlàbà ṣe ń sọ̀rọ̀ yìí Mr. Ọlá láti Austin, Texas, lamẹ́ríkà ẹ akí mr ọlá pé káàbọ̀ o ẹ káàbọ̀ bàbá mr ọlá ti wọlé sàárín wa mr ọlá ti wà nìkan ṣoṣo wọn láwa nìyẹn o good afternoon alhaji eh, um, ọláwálé láti abẹ́òkúta nípínlẹ̀ Ògùn i'm one of your silent listeners ẹ kú ètò justice from bad. ẹ ṣe gan ni mr ọláwálé oyèwọlé eh, ẹ ṣe gan sa ok àtúwọlé ni ẹ bákan náà ẹ eh, mo ti rí alájà bùnmi o àti ìyá àwọn bọ́ìsì àwọn náà ti fi owó ránṣẹ́ sí mr yomi fabiyi alájà bùnmi àti ìyá àwọn bọ́ìsì bákan náà mo dẹ̀ ti rí mọ́mí wa ah ah ah ah anaja daudu náà tiẹ̀ ti wọlé ah, ìyá àdì ní QH radio ah, mọ́mí ẹ̀ka àwọ̀ sórí ètò anaja daudu ìyá àdì ní wa ìyá àdì ní QH radio ẹ̀ka àwọ̀ sórí ètò ma ẹ̀já tẹ ìwájú lórí ètò yìí. hello ah, ayé kò tọkọ yìí. àwa nìyẹn. ọ̀rọ̀ nàìjíríà tẹ́ máa ń sọ yìí ọmọ àdàtò ti ń tẹ́tì yọ̀mí fábíyì. Alaji, ẹ kọ́kọ́ kí àwọn alálùbáríkà àná mo kí yín mo kí díje báyìí mo kí àti àdùfẹ mo kí ayé bòbò mo kí gbogbo fámìlì ẹ mo kí everybody hmm. adẹkù ìrìnàjò àná àkú àkú ewu odò láì fara kó mi hmm. ajá tó lọ lé ẹkùn tó bọ̀ níbi tẹ lọ lánàá àdúpẹ́. ṣé ilé ẹkùn lọ wá láwọn lọ. ojúlé ah, ẹkùn lọ ojúlé ẹkùn lọ àti àmọ̀tẹ́kùn àtẹkùn àti <laughs> gbọ̀ngàn àwọn tá à ń gbé bẹ́ẹ̀ ọlọ́run la fi ń ṣaláàbò lórí ara wa. jẹ́rí mo máa ń sọ kankan jẹ́rí àwọn tí wọ́n ti ní àǹfààní láti kó nàìjíríà hmm. mo kí wọn kú rire hmm. àwọn tá a dẹ̀ wà ń bẹ̀ ọlọ́run ò ní pa lásìkò yẹn ọlọ́run máa dáàbò ẹ̀bù wa. àmín àmín àmín. jẹ́rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí gẹ́gẹ́ bí ẹ̀kọ́ díẹ̀ mi fábíyì tó investigation tó ṣe ṣẹ́rí egypt building ní ibẹ̀ yẹn central kìnìún sọ pé wà lọ́wọ́ wọn ṣe security yẹn á wò dáadáa hmm. kámẹ́rà méjì méjì tó wà ta yẹn fún agbègbè fún nǹkan tó bá fẹ́ ṣẹlẹ̀ láti ta sínú ilé ni wọ́n ò lè invade sí privacy àwọn tó wà nínú ilé nǹkan tó fẹ́ fà ọ́ ni pé cctv camera yẹn méjì ni hmm. the outside camera is for the estate management. bẹ́ẹ̀ni. why the inside one is meant fún àwọn tó wà nù ilé ṣe rí memory card tó wà nù ilé tí wọ́n destroy ọwọ́ Ìyábọ̀ Òjó ni memory card yẹn wà. Hmm. wọ́n hmm. ṣe destroy títa wọ́n ṣe fọ́ títa tó yẹ pé sínú ilé ni wọ́n dismantle. Hmm. so ìtinú ilé ọwọ́ Ìyábọ̀ Òjó ló wà ó dẹ̀ ti collide pẹ̀lú àwọn chief security àwọn management inú estate yẹn pé wọn ò gbọdọ̀ dispose any information látọ̀dọ̀ wọn owó là ń sọ yìí náà hmm. alájì nàìjíríà wà so desperate ẹ pé tẹ bá gbé owó tó fún ọ tó bá lè kọ́ pàyà wọn àbí kọ́ pàyàwó wọn wọn á ṣe ẹni tó bá níbẹ̀rù ọlọ́run ibi tí nàìjíríà dé dúró yìí hmm. àwọn tó ń darí wa wọn ò láàánú wa wọn ò nífẹ̀ẹ́ wa wọ́n ti sọ wá sínú gate bí wọ́n ṣe wù wọ́n lọ́ọ́ ṣe ń ṣe wá kọ̀ wá ojú òwà láàárọ̀ ṣẹ̀ṣì mí bó hmm. wá tún da lọ́wọ́ tún tilẹ̀kùn mọ́ wa bó ṣe ń ṣe wá nìyẹn bó ṣe ń ṣe wá nìyẹn imagine kí ló dé kó fẹ́ kó fẹ́ wójútùú sí nǹkan tó ṣẹlẹ̀ tẹ̀ ẹ̀ tẹ́tì nẹ̀ ṣẹ́rí kankan fẹ́ kó yẹ aláàjì ṣẹ́rí tẹ́tì tó tẹ́tì Yomi Fabi Ìyábọ̀ Òjó ni mastermind ẹ̀ because Yomi Fabi it has been a threat to Lagos state government ẹlẹ́ẹ̀kejì lélẹ̀ kéèsì bàbá Ìjẹ̀ṣà kò sí lọ́wọ́ ọlọ́pàá mọ́ náà ọwọ́ Lagos state government ló wà ó bá wọn fà á lórí Mohbad ṣá ó tó tó rí Mohbad sọ pé ó tún bá wọn fà á ẹ wá ní kó fojú rẹ wò. so ṣé wà pẹ̀lú mi sà. a wà pẹ̀lú mi bàbá. à ń gbọ́ yín dáadáa ẹ wà lórí láìsí. àtàbálẹ́ká wo ṣe ní Ìyábọ̀ Òjó ní Lagos yìí mo máa ń tẹnu mọ́ ní Lagos yìí tí máa sọ àwọn ìyá wa kan máa sọ pé wùsì àbójò jẹrí ibi tí Ìyábọ̀ Òjó ti fi nǹkan tó wà láàrin tọ́ ẹ̀ méjèèjì tó ti fi dábìrà dé láàrin Lagos state yìí àwọn alágbára tó wà lẹ́yìn ẹ̀ in fact lẹ́yìn ọlọ́run àwọn ló tún kàn ní Lagos state yìí nítorí ló ṣe ló ṣe tá ló ṣe lọ mingu mọ́ Tonto Dike Tonto Dike yẹn Àbújá lòun lẹ́nu sí àwọn ministers àwọn commissioners àwọn eh, senators ló ń bá fà á lókè yẹn so hmm. combination àwọn méjèèjì ní state àti federal ó lágbára gan. Hmm kẹsẹ̀ yọwọ́ sí àwọn pé àwọn ọba kan àwọn kinní kan kẹlẹ́ ìyàwó ẹ̀rẹ̀ tó lọ dígí yẹn kọ́mílíọ̀n méjì wìdí ní federal àti state ó ní agbára hmm. nǹkan tí ìyàwó òdò ń láti protect sí ni pé information jáde pé ní ẹjọ́ ti tó dé ó wà nù lé yẹn gbogbo nǹkan tó ń fẹ́ tó kò fẹ́ kí kinní yẹn leak síta jù gbogbo nǹkan tó ń tẹ́ láti protect yẹn tó fi ń takù gbogbo movement yẹn fábíyì ṣe tó fi ń hmm. takù ẹ̀. okay okay so reason gangan nìyẹn tó bá ní káwọ ṣẹ́rí kámẹ́rà yẹn méjì ni ìkan wà lọ́wọ́ Ìyábọ̀ Òjó while the second one is from the management of that estate but wọ́n hmm. what, wọ́n nǹkan tó bá ṣe Nàìjíríà yìí lẹ́yìn ikú bẹ́ẹ̀ ṣe sọ ilẹ̀ ló máa gbé ilẹ̀ ló hmm. máa gbé hmm. so reason nìyẹn but àdúrà tí mo ṣáà ń gbà fún Mohbad ni pé Ọlọ́run àmà ọgbọ́nà yẹn rí i pé orí òótọ́ ló wà Ọlọ́run àmà dáàbò ẹ̀bù. àmín. Ọlọ́run àmà fìṣọ́ ẹ̀ṣọ́ tó bá dẹ̀ ṣe é rìn tó ṣe ń dijú ọ̀tún kó máa la tòsì ó jọ mo fọlọ́run bẹ ni mm. àwọn ará ayé àwọn ará ọ̀run wa á máa dáàbò ẹ̀ àmín o so nǹkan kan ò ní ṣe láwọn àtòwọn àtòwọn ẹbí ẹ̀ nǹkan kan ò ní ṣe ṣùgbọ́n ṣe àríta bá ti ń pariwo ẹ jẹ́ ká máa pariwo Ìyábọ̀ Òjó ká máa ká jẹ́ ẹbọ ẹbọ ṣóṣerú o ẹbọ àyẹ̀ṣe ẹbọ alárùkà àti rẹ̀ tó lè ṣe ẹ jẹ́ ká máa rojú ẹ̀ káàkiri ayé ká máa pariwo ẹ̀ now ọ̀nà ọ̀pẹ wùmí wùmí ò yọjú bẹ́ẹ̀ni Naira Marley ò yọjú bẹ́ẹ̀ni samilari ò yọjú bẹ́ẹ̀ni nọ́ọ̀sì ò yọjú dírẹ́fọ̀ ò yọjú ẹ wùrú ta wà náà ìgbà wà ní kéèsì kan wá mo tẹ̀ sọ́wọ́ ìbùsùn rẹ̀ dábì a week ago ipe àfàìmọ̀ kíkiri not to lapse another one year wọ́n ní nǹkan tí mo sọ pé kò rí bẹ́ẹ̀ ẹ̀ nàìjíríà lèmi ń gbé ojú náà tó wà lábúrò tìfín wo ni pé bófin wọn ti múlẹ̀ ń bẹ̀ lọ́ọ́ ṣe fojú ẹ̀ wò ìlú yóò wúlò ẹni tó bá fẹ́ kó ṣẹlẹ̀ ló máa ṣẹlẹ̀ hmm. ikú tó pa Abíọ́lá ṣàṣírí kìlẹ̀ sí yọjú ní dèní ni Bọ́lá Ìgè ṣàṣírí kìlẹ̀ sí yọjú ní dèní ni so ẹni tó bá fẹ́ kó ṣẹlẹ̀ wọn ò ní fún wa o àwa là ní sinmi hmm. àwa là ní sinmi o ọlọ́run adẹ̀ fún wa ṣe ọlọ́run wà pẹ̀lú wa àmín o ẹ ṣe gan ni. ọlọ́run bá bínú kan kò lè ṣe alájẹ ẹjọ́ ẹ má bínú kan fẹ́ sọ yìí o bàbá kan pèsè programu jilibabzi wọ́n ní èmi àtàwọn jọ ṣe bẹ́ẹ̀ di kan pé wọ́n láti gẹ̀ẹ́tì yín pé wọ́n bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ni mo gbé ẹ̀ mọ̀ sí. ok eh. wọ́n lẹ́jọ́ ṣí ẹ̀ bẹ́ẹ̀ de mọ̀. wọ́n náà fẹ́ wọ́n ní eh, àwọn ọmọ báwọn ṣe lè connect wọn. ok eh, ẹni yẹn náà wọ́n máa gbọ́ wọ́n máa gbọ́ wọn sì bẹ́ẹ̀ wọ́n á tó sọ. Hmm. Hmm. ọlọ́run dẹ̀ máa pẹ̀lẹ́ yìí náà o ẹ má dàgbà pé ń nàìjíríà wà á kọ́lé tẹ́lẹ̀ o ẹ jọ tó lọ́lọ́run o mo fọ́lọ́ bẹ̀yìn ni o ìgbà tó tiẹ̀ ti jẹ́ pé láti Ghana everywhere everywhere náà ti ń gbọ́ wa already so I need the branches gan. to Nigeria no go area ni ẹjọ fọlọ ẹjọ náà máa wà pẹ̀lú ẹṣin gan ó dàbọ̀ for now. Um, Alhaji Tajudeen Adio mo rí i pé wọ́n ti wọlé sórí ètò bá ṣe sọ̀rọ̀ yìí ẹ káàbọ̀ sí ẹ káàbọ̀ sórí ètò sá lọ́fẹ̀ẹ́ lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀yin tẹ́ bá ṣe ìwọlé tí ẹ bá gbọ́ nǹkan tí à ń sọ̀bọ̀ láti ọwọ́ ìbẹ̀rẹ̀. Hmm látàrí gbogbo nǹkan tí Yomi Fabiyi go through báyìí wọ́n jẹ́ ká mọ̀ pé bọ́n ṣe ń threatening ẹ̀ Mr Yomi Fabiyi nílò ìrànlọ́wọ́ adẹ̀rí pé ẹni tó ń rìn káàkiri tó ń sáré kiri tó ń ná owó ara ẹ̀ ó jẹ́ ká pinnu pé àwa tá a jẹ́ QH Radio family, family. a fẹ́ support Mr Yomi Fabiyi financially gẹ́gẹ́ bá a ti máa ń ṣe fún àwọn èèyàn tá a ti ń ṣe fún tẹ́lẹ̀ so ìdí nìyẹn tá a fi ní pé láti èní lọ a fẹ́ ká ṣe kínní yẹn pápápá fún àwa tá a bá ní ẹni tí ò bá ní ẹ̀yin máa fàdúrà ràn wá lọ́wọ́ ẹ̀yin náà sì máa ní ṣùgbọ́n ẹni tí ò bá ẹni tí ò bá ẹni tí ò bá ní ẹ ṣáà máa fàdúrà ràn wá lọ́wọ́ ọlọ́run adẹ́jẹ́ kẹ́ ní ẹ̀yin tó bá jẹ́ ẹ̀yin dádì wa ẹ̀yin mọ́bí wa tẹ̀ mọ̀ pé ẹ̀yin ní a fẹ́ tètè support Mr. Yomi Fabiyi financially ká wo owó tá a bá lè raise fún wọn ní QH radio ká dẹ̀ pè wọ́n sórí ètò ká dẹ̀ deliver bá a ti máa ń ṣe tẹ́lẹ̀ ẹ̀ ṣe gan ni fanfani yẹn tẹ́ ṣe wọlé o la fi ní ká tún repeat ẹ bẹ́ẹ̀ yẹn tó ìdíje babaji alájì ká tẹ̀wájú lórí ètò ẹ ló máa. bẹ́ẹ̀ni. ẹ ká san ọ ẹ kú ètò. ìyálòde tiwa nìkan ṣoṣo. ẹnìkan ẹnìkan pèmí ìjọ kan ó lòun ní ìyálòde kí wọ́n ṣe bọ́lẹ̀ ń parọ́ ni adáyàlóde wa mọ̀. wọ́n <laughs> <laughs> ní ká táfìtì lẹ́yìn àwọn adáyàlóde tiwa mọ̀ ẹni ìyálóde ìsèkàtà another one ìsèkàtà. counterfeit ni ẹ ṣe mọ. mo kí yín ẹ kú ètò mo kí yín ẹ kú àbànà mo kí yín gbogbo àwọn tó ti sọ̀rọ̀ àwọn tó máa sọ̀rọ̀. lóòótọ́ ó ti máa sọ ní pé lórí Yomi fabi. a mọ̀ pé ẹni tó ń dún lábẹ́lẹ̀ òun ni òun ni Ìyábọ̀ Òjó. Mm. ok. ẹ ti ẹ̀ gbé tí ọ̀rọ̀ ọ̀rọ̀ ọba sẹ́gbẹ́ kan mm. Ìyábọ̀ Òjó ló ń dún torí Yomi Fábíyì àti Ìyábọ̀ Òjó ọ̀tá ọ̀run ògbẹ̀bọ ni wọ́n. apart from that Wẹ̀mí Ìyábọ̀ ó ti wá kí wọ́n lọ wẹ̀ sí ọwọ́ Yomi lẹ́lẹ́kejì. Mm. ṣùgbọ́n gbogbo nǹkan yẹn tí àwọn yẹn tí wọ́n fi ń tírẹ́tì tán dín kò mọ̀ wọn àbí tí ò bá ṣe pé ó wà lórí òótọ́ ó wà lórí òótọ́ nǹkan tí mọ́rin yìí dẹ̀ ń ṣe gbogbo wa ló ń ṣe fún àtọmọ Ìyábọ̀ Òjó náà ifon àti àti eh, ọba tó wọ canvas sórí agbádá àbí kí wọ́n ti pè náà yes <laughs> ọmọ ọmọ Mohbad yẹn gan ní ẹnu ẹ ẹnu ẹ mú ṣá <laughs> ó lọ wá tó wọ canvas sórí agbádá. ah abájọ gbogbo ara wọn kan tó fàjà náà nìyẹn dẹ àyẹ nínú agbá àwọn orin ẹ̀ ń gbà mí ara mi á bù máa ṣọ ara mi á ara dẹ̀ máa ta mi á máa bù máa ṣọ pé ah kí ló dé kí ló dé tí wọ́n lọ ṣẹ́ ọmọdé lórí tán fi ilẹ̀ lùgbèsè ayé ẹ̀ kó máa jẹ gbèsè ayé ẹ̀ lọ láti rìn jìnnà hmm. ṣùgbọ́n ọlọ́run ló mọ tẹ́nìkùn mọ̀ ṣé wá rí èyí tó sọ pé lẹ́yìn lẹ́yìn Ìyábọ̀ Òjó tó lọ sọ́dọ̀ kìnnìkan Ìyábọ̀ Òjó ò lágbára jọ lọ́hùn lọ bẹ́ẹ̀ni. ṣé tí ọlọ́run bá máa tí ọlọ́run bá máa mú yàn á kọ́kọ́ gba ìwà lọ́wọ́ ẹ̀ ọlọ́run ti gba ìwà lọ́wọ́ ìyábọ̀ òjò hmm. tí ìyábọ̀ òjò tó àwọn ọba ọba tí ọlọ́run fàjọba wọn ya ni tí ọlọ́run bá máa fàjọba ìyábọ̀ òjò ya ya ní one minute sígbà tá a wà ìjọba ẹ̀ máa fà ya àti gbogbo àwọn tó wà nídìí tó wà nídìí ọ̀rọ̀ yìí hmm. ṣé o mo ń tọ́jọ́ yẹn pé even at all tí wọ́n bá mú chips kámẹ́rà eh, eh, yẹn ní center tí wọ́n líǹkì kámẹ́rà yẹn mọ́ àwọn security wà ń bẹ̀ duplicate wà ń bẹ̀ hmm. yeah duplicate wà ń bẹ̀ torí pé tẹ́ bá ní kámẹ́rà ń sìn yín tó tẹ̀ wà lórí fóònù tó wà ń bẹ̀ àwọn tó fún yín ní kámẹ́rà yẹn gọ̀gọ̀ àwọn náà ní ní ọ̀dọ̀ tí wọ́n ń control ẹ̀ tó ń jọ́ tí ìjà yẹn ṣẹlẹ̀ nínú ilé yẹn security tó wà ní tó wà ní iṣẹ́ ń jọ yẹn ó mọ̀ pé kọ̀ọ̀kan ṣẹlẹ̀ nínú ilé yẹn ìsáyidà hmm. kó jẹ́ pé wọ́n ti fún lówó ọ̀ ńgbà tí wọ́n ṣe tán wọ́n lọ bribe ẹ̀ pé kó dákẹ́ ẹnu ẹ̀ ṣé hmm. kò tí mi sọ etí yẹ yín. bẹ́ẹ̀ni. so chiefs yẹn wà níbẹ̀ kò dẹ̀ sẹ́ni tó lè yọ kúrò torí táwọn ọlọ́pàá tó bá jẹ́ ọlọ́pàá tó dáa ní ibẹ̀ náà kọ́kọ́ máa lọ wọ́n jẹ́ pé ìlú wa da ibẹ̀ náà kọ́kọ́ máa lọ kásẹ̀ pé wọn ò tiẹ̀ rí Ìyábọ̀ Òjó ti mú duplicate òun àlẹ́ ó ti lọ gbé pamọ́ gbé sí kiri wọn àwọn wa kọ́kọ́ lọ síbi tí center yẹn àwọn security tó wà ń bẹ̀ bí ìgbà téèyàn bá lọ sí supermarket security ń wò yìí nínú ilé òun ló ṣe jẹ́ ipò hmm. ẹ ti jí nǹkan sínú àpò tó máa fi sọ pé àwọn tó wà ní géètì pé ẹ ti gbé nǹkan kì í ṣe síkẹ́rìtì tó wà ní géètì ló máa mú yín èyí tó wà nílé ti rí yín nínú kámẹ́rà ipò èèyàn ti lọ jí nǹkan gbé so bí kíní yẹn ṣe jẹ́ nìyẹn kódà kó wà lórí fóònù yìí kó wà ń bẹ̀ irú bí bí kámẹ́rà ṣe wà lọ́fíìsì yìí sìn tó wà lórí fóònù yìí ó máa wà ní ọ̀dọ̀ àwọn tó fún yín tó ní kámẹ́rà yẹn gọ̀gọ̀ kọ́ńtrátì tẹ̀ ṣe àní ilé ni kí náà ti ń pè ẹ́stéètì ni. Hmm then estate wọn yẹn àwọn tó wà ń bẹ ó yẹ kí wọ́n lè protest torí estate wọn kò kò kò kò kò save kò save hmm. nígbà tí security bá ti ń gbà bọ̀dẹ̀ kò save àwọn estate yẹn tó ń sọ pé security security kọ́kọ́ ṣẹlẹ̀ sí gẹ́ẹ̀kan lánàá èèyàn dẹ̀ wọlé wá bá hmm. obìnrin wa ń béèrè pé ah, báwo ló ṣe kọjá ṣé òun sọ fẹ́ pé èèyàn fẹ́ wá bá òun ni ó mọ̀yàn kan nínú bẹ́ẹ̀ ọmọ yẹn kan nínú nínú nínú estate yẹn ọmọ yẹn wá bèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló dé báwo ló ṣe wọlé ó ní i make friend ó ní òun make friend ṣé ṣé ṣé ṣé ìlú nìyẹn tó ń sanwó níbinibí tó ń sanwó hmm. tó ń sanwó tó ń sanwó security wọn tó ní security so ká pa gbogbo ẹ̀ pọ̀ ká dúró torí ìrí Ìyábọ̀ Òjó ó lè jẹ́ ilé yìí tí Ìyábọ̀ Òjó ṣe yìí lọ́nà máa fi gbẹ̀mí èlé lórí ló máa gba gbogbo nǹkan tó ní bẹ́ẹ̀ ni mò ń sọ fún yín á hmm. gba ẹ̀mí ẹ̀ á gba nǹkan tó ń dùn nínú torí nǹkan tí ó ń tó ń dùn Joseph Alọ́ba nínú òun ló fi ṣe ló fi ṣe ló fi ṣe ẹlẹ́yà yìí so nítorí ti bẹ́ẹ̀ gbogbo ìkúnlẹ̀ àbíyamọ pátápátá ló máa bá ìkúnlẹ̀ abiyamọ káyé àti tọ̀run òun ló máa bá Ìyábọ̀ Òjó jà hmm. gbogbo nǹkan tó ń dunnú ọlọ́run á gbà lọ́wọ́ ẹ̀ òun fúnra rẹ̀ ọlọ́run á fàjọba ẹ̀yà hmm. torí tiẹ̀ ti pọ̀ jù ìbáà jẹ́ pé òun ló ní gbogbo Èkó kí ló jẹ́ ó wà nínú ilé bẹ́ẹ̀ ó ṣe gbogbo nǹkan tó fẹ́ ṣe ó ṣe gbogbo ẹ̀ ó ṣe bá ó ṣàwọ́ ṣe kókó bábà ṣàsùn àṣírí ẹ̀ tí wá tún sì ó fẹ́ kí nǹkan tún rí justice ẹ̀yin náà lẹ́ ń pa justice mọ́lẹ̀ lẹ́ ń bò mọ́lẹ̀ ẹ gbé ọmọ yẹn lọ fi gba owó ẹlẹ́fẹ́ lọ sí ẹ lọ ra pósí owó pósí tán fún yín táwọn èèyàn dá fún wọn òun àti torí kéwù dà wọ́n ti jẹ́ mọ́lẹ̀ sáwọn èèyàn nìyẹn àwọn olórí burúkú nìyẹn wọ́n ń ṣèyàn. Hmm. wọn ò lágbára ọlọ́run ọwọ́ ẹ̀ ò ní ká Yomi Fabiyi àtàwọn tó jọ ń ṣiṣẹ́ ó dẹ̀ sọ pé àwọn máa rí wọ́n máa lọ sí ibẹ̀ yẹn torí pé kí ni àwọn tó wà ní estate yẹn náà wọ́n gbọ́dọ̀ dìde torí tí wọn ò bá dìde àwọn gan security ò sí fún wọn torí pé security man ni wọn wọ́n gbà bọ̀dẹ̀ wọ́n gbà bọ̀dẹ̀ torí pé pàtí kinní yẹn ṣẹlẹ̀ máa yẹn ń wò nínú kámẹ́rà ó yẹ kó pọlọ́pàá straight ni but wọ́n ti block ẹnu ẹ̀ wọ́n ti fún lówó so gbogbo wọn tí wọ́n ní wọ́n pè sí kóòtù and kí ló dé tí wọ́n ní wọ́n wá sí kóòtù kí ló dé. wọ́n ní ní dàrúṣà nìkan ló wá sí kóòtù pé wọ́n wá sí kóòtù. bẹ́ẹ̀ni hmm. dàrúṣà nìkan ló wá sí kóòtù. Eh, nǹkan ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ wa yẹn o nǹkan ṣẹlẹ̀ o <laughs> ọlọ́run nǹkan ṣẹlẹ̀ o nǹkan tó ọlọ́run ìjà yìí ìjà ìjà ìjà ìjà ọlọ́run ló ń jàjà yìí. ọlọ́run á fún wa jà ọlọ́run hmm, jà. ọlọ́run ló máa bá wa jà ìjà yìí ìjà ogun ọ̀run lélẹ̀ kí n ṣe tiwa. ọlọ́run ló ní bátù yìí àdèmọ́pọ̀ a máa rí ìdí bó tilẹ̀ wù kó rí tó a máa rí ìdí ẹ yẹ kí n fi platform lẹ̀ fẹ́ lómi. ẹ ṣe mọ ìyálò dé wa ẹ ṣe gan ni díje babjẹ. baba. ẹ rí i pé oníkálukú ń fi ẹ̀dùn ọkàn wọn. bẹ́ẹ̀ni o alhaji. Hmm. kálukú fẹ́ dùn ọkàn wọn. Hmm, torí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kì í hmm. ṣe ọ̀rọ̀ tó jẹ́ wípé èèyàn láti fi ṣàwẹ́wà lọ́wọ́ yìí. ọ̀rọ̀ tí pé kò gbagidi kò gbagidi gbò rárá kò gbagidi gbò. a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ti ń donate fún ti Mr. Yomi Fabiyi yẹn ẹ ṣe gan ni ẹ lọ ẹ káàsán wọn. ẹ sà ẹ kó àtàárọ̀ o. mọ́mí wa ẹ káàbọ̀ sórí ètò mà àwa nìyẹn o ẹ kú ọrọ èèyàn o. ẹ wo. àǹtí àdùfẹ́ ẹ take heart ṣe gbọ́. bí ẹ ṣe ń kí ọmọ yẹn bẹ́ẹ̀ lórí mi ó kódà látànà gbogbo last week yẹn ẹni <laughs> ah, ẹ ni mo wọ̀ ah. mo lọ print eh, mo lọ print shirt picture ẹ̀ níwájú picture ẹ̀ lẹ́yìn. hello ma. ta. ǹjẹ́ ẹ̀gbẹ́ díje máa yóò sunkún lẹ́ẹ̀kan wọn bá náà ṣe fẹ́ máa sunkún tàwọn ní ìsìn. ẹ ọkùnrin làwọn ìyá ló lọ mọ. ok ẹ wà ní ẹ ní ìyá náà yóò máa mú tutù kan tó gbọdọ ẹ fún tẹ ṣe yẹn. màmá ti kó bá yín. ẹ akọgi ò wá ń ṣojẹ nípa tí ẹkún sunkún náà ni ó wà á jẹ ẹkún nù ó dẹ da ẹkún ti ta ìyẹn wà túmọ̀ sí pé kò tí omi àánú lójú ọ̀nkú jíde bá. ojú ah. wọn dà ní ojú wọn dà ní. àwọn náà ṣọkàn akínni ẹ̀yin gan tẹ́ ẹ jẹ́ bàbá wa gan ẹ̀yin náà ṣọkàn akínni ah. ẹ̀yin náà ṣọkàn akínni àní firú ẹ̀gbá àní rírú ìṣẹ̀lẹ̀ láàbí báyìí mọ́ ní ilé kọ̀ọ̀kan lágbára ọlọ́run àǹtí àdùfẹ́ ẹ̀ mọ́kàn ìyanu á lágbára ọlọ́run gbogbo ẹ̀yin abiyamọ ẹ ṣé o àdúrà wa ò ní lọ lásán. àmín. gbogbo last week yẹn ni mo fi ń wọ aṣọ um, justice for mobile. àwọn èèyàn àti ẹ̀ máa wò mí kódà àwọn òyìnbó gan gbogbo àwọn tó jẹ́ young young young young boys like age eighteen to upward so ìyẹn bẹ́ẹ̀ ìyá Mohbad a gbọ́ pé ẹ jáde ẹ sọ̀rọ̀ tẹ́ bá ń gbọ́ mi kẹ́ ẹ la etí inú yín àti tìta yín kẹ́ ẹ là dáadáa agbọ́pẹ́ jáde àmọ́ ṣe kú kò ṣẹyẹ àdán ni yín hmm. ìtòhùn yín lẹ́ ń ṣe ṣùgbọ́n ọlọ́run á wọnú yín á ṣe yín lójú á ṣe yín létí. ẹ má gbàbọ̀dè fún bàbá o ẹ má dẹ̀ gbàbọ̀dè fún justice for Mohbad tẹ́ ẹ bá fẹ́ dúró ẹ dúró tẹ́ ẹ bá fẹ́ padà ẹ padà kò gbóná kò tutù lọ́lọ́ máa pọ̀ jáde. Hmm. Um, uncle Um, Yomi Fabiyi hmm. Ọlọ́run á dúró tì yín o àmín ìjà yìí tí Ọlọ́run ni Ọlọ́run á fún yín jà ibi ò ní bá yín o ẹ ò ní fara gbọta ẹ ò ní fara gbọfà àmín ìmọ̀ràn kan tí mo wá fẹ́ gbà yín ní ìsinyìí ni pé ẹ dúró jẹ́ bí ọ̀rọ̀ Bíbélì ṣe sọ kí ẹ lè rí ìgbàlà Ọlọ́run. Hmm. ẹ gbogbo ejò jíjẹ lásìkò tá a wà yìí ẹ lọ jó ẹ lọ ẹ lọ ẹ lọ kì í bọ ẹ lọ wá ilẹ̀ kẹ́ kì í bọlẹ̀ hmm. ọ̀dọ́ ni yín ó ti yé eyín nǹkan tí mò ń sọ. bẹ́ẹ̀ni. gbogbo ejò jíjẹ kì í ṣàsìkò tá ẹ wà yìí o ẹ ń wọlé lóru lóru bíi tọrọ ọlọ́run á máa pa yín mọ ẹjọ kò jẹ́ kẹ́ ẹ rí ìgbàlà ọlọ́run ẹ wá fi àdúrà kún àdúrà yín gbogbo ọ̀nà tẹ́ mọ̀ tẹ́ fi ń pe ọlọ́run. Hmm. Mm. orúkọ ọlọ́run tẹ́ bá ń pè á dẹ̀ jẹ́ fún yín agbára ọlọ́run ẹ má gbọ́ tí mu o hmm. ẹ má gbọ́wọ́ ẹ má gbọ́wọ́ lọ́wọ́ ẹnikẹ́ni hmm. èèyàn ní gbogbo wa o ọlọ́run á túmọ̀ gbogbo ẹ̀ yín agbára ọlọ́run bàbá Mohbad ẹ kó àtẹ̀mọ́ra o ọlọ́run á dúró tì gbà yín àgbà ojú yín ò ní rí ibi mọ́ lágbára ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ ẹ wá dúró tẹ́ ẹ sọ wípé ẹ fẹ́ jẹ́ balógun pàṣíà lórí justice for Mose hmm. kú tí ẹnikẹ́ni ò kú rí hmm. ilẹ̀ sì lanu lábẹ́ ẹsẹ̀ wọn ó sì gbé gbogbo wọn mì hmm. gbogbo ẹ̀yin tẹ́ ẹ wá dúró tẹ́lẹ̀ tẹ́ ẹ ní ẹ fẹ́ joyè balógun pàṣẹ tẹ́ ẹ joyè balógun pàṣíà tẹ́ ẹ fẹ́ jẹ́ olùdíwọ́ àti olùdènà tẹ́ wá fẹ́ wà nínú òkùnkùn tẹ́ fẹ́ máa tafà sínú ìmọ́lẹ̀ ọkùn yọ̀mí ilẹ̀ alánú àgbè yín mi. àmì jésù. bó ti nǹkan tóbi tó bó ti nǹkan ní agbára tó bó ti nǹkan ní ọlá kẹ ní ọrọ̀ kẹ ní ipò kẹ mú ọyàn kẹ máa wẹ̀ nínú àgbo ilẹ̀ agbòdì lára yín. àmì. omi ara yín ẹ̀jẹ̀ ara yín iṣan ara yín egungun ara yín agbòdì lára yín omi tẹ́ ẹ bá mu oúnjẹ tẹ́ ẹ̀ já ṣe lòdì sí yín lágbára ọlọ́run torí orí òtútọ́ ni ọ̀nkú yọ̀mí wọ́n dúró lé lórí àti gbogbo abiyamọ ìyẹn lọ bẹ́ẹ̀ hmm. so ọlọ́run ló ní ìjà yìí á jà ìjà yìí á jà fún wa lágbára ọlọ́run ẹnikẹ́ni ò ní farapa ní agbára ọlọ́run ẹ aláàjì bẹ ṣe ń lọ láyọ̀ ẹ máa bọ̀ láyọ̀ o bẹ́ẹ̀ bá ń fò lókè ẹ ò ní jábọ́ bẹ́ẹ̀ bá wà ní omi ẹ ò ní rì tẹ bá wà lórí ilẹ̀ tẹ ń rìn lórí ilẹ̀ ilẹ̀ ò ní panudé mọ́ yín gbogbo ẹ̀yin abiyamọ gidi ẹ̀yin bàbá bàbá màmá màmá ìyá arúgbó bàbá arúgbó tí ẹ wà nídìí òtítọ́ lórí pé ìdájọ́ òdodo gbọ́dọ̀ ṣẹlẹ̀ ẹrù tí wọn ò kì í tú tàbí àmọ́ ò kì í tú ayé ò ní gbé kalẹ̀ yín gbogbo wa ẹnìkankan lágbára ọlọ́run gbogbo àdúrà wa kò ní lọ lásán lórí justice for Mohbad lágbára ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ ẹ wá jẹ́ èmi ni president èmi ni governor èmi ni senators èmi ni ministers tẹ́ ẹ ní kò ní ṣeé ṣe ní agbára ọlọ́run ọlọ́run ló ní ìgbéga o ọlọ́run á já yín bọ́ tẹ́ bá ní kò ní ṣeé ṣe lágbára ọlọ́run ẹ̀mí ọmọ yín á lọ sí ẹ̀mí ìyàwó yín á lọ sí ẹ̀mí ẹ̀yìn fún ọgọ́ á lọ sí ẹ̀mí ẹ̀yìn ọkọ á lọ sí lágbára ọlọ́run gbogbo ẹ̀yin ọlọ́pàá tẹ́ ẹ bá mọ̀ wọn ara yín kẹ́ ẹ ṣe the needful lásìkò tá a wà yìí otherwise ẹ̀rí ọwọ́ ìjà ọlọ́run ọwọ́ ìbínú ọlọ́run ìbínú ọlọ́run á dìde sí yín àrùn tiyín ní gbígbóná ìbínú rẹ̀ bí ọlọ́run ti ń bẹ tẹ̀mí ẹ̀ ń bẹ láàyè ẹ máa bẹ́tò lọ o. ẹ ṣe gan ma. òní sọ pé wọ́dà ò máa yí àwẹ̀ níní wọn ò ní sọ pé. ẹ sọ̀rọ̀ kan líle. Eh, ẹ mi ìdí àwọn ọmọ ṣé àdúrà ni mọ́mì ṣe ni torí èpè la ní ó bùjọ wọn díẹ̀ mi wàá mọ̀ bóyá àdúrà ni àbí àyájọ́. ìgbà míì tí àwọn èèyàn bá gbé kínní yẹn dé eh. nítorí mo ń yà mí lẹ́nu ń bẹ̀ ni pé. torí mo kọ́ sàmú mo sàkàn rí pé mo ń ṣe àmì. nítorí mo ń yà mí lẹ́nu ń bẹ̀ ni pé ẹlòmíà ni ẹyẹ ń bí ẹ̀yin náà lẹ́ padà dáhùn rẹ̀. èmi ni mo tún máa padà dáhùn. ẹ eh, tí wọ́n bá sọ pé ẹnikẹ́ni tó bá lọ́wọ́ nínú ikú Mohbad lágbára Ọlọ́run ilẹ̀ lanu gbé wọn mi ẹ sọ́dọ̀ àdúrà ní orúkọ Jésù àdúrà ní àbẹ́pẹ́ ẹnikẹ́ni tó bá lọ́wọ́ nínú ikú tó pa ìmọ̀lẹ̀ kí ilẹ̀ lanu kó gbé ẹnìyẹn mi. àdúrà ni prayer point gidi ni. àbí. prayer point ni. ṣebí wọ́n ti là á ẹnikẹ́ni èèyàn kéèyàn mm. tó bá lọ́wọ́ nínú ikú Mohbad ilẹ̀ lanu gbé wọn mi ẹ sọ́dọ̀ àdúrà ní orúkọ jẹ́ <laughs> dádì ẹ̀ káàbọ̀ torí ètò sá. <laughs> ẹ máa kásán wà láti ẹkọ ètò. ẹ ṣe gan dádì wa ẹ káàbọ̀ sórí ètò sá. àwa nìyẹn o. yẹ sá. ẹ ẹ jọ aláàjì ṣé mo lè béèrè question kan. ẹ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni tó bá jẹ́ tó ṣe dànù rí afẹ́fẹ́. ẹ ṣé Ìyábọ̀ Òjó máa ń gbọ́ program yìí àmọ́ ẹ̀wẹ̀ social media bí orí pápá ṣeré ni nkálukú máa ń gbọ́ ẹlòmíà kẹsẹ̀ ti pa ara bí ìwà tí ò gbọ́ ni. because reason tí mo ṣe bẹ̀rẹ̀ ẹni gan tó ń gbàdúrà fún ìrìn àjò ẹ̀ ò yọjú sí rere ó tán ni because wọ́n ríyàn tó ń gbàdúrà fún ìrìn àjò ẹ̀ gan ò yọjú hmm. torí àkókò àti ìgbàdúrà yẹn lè má ti bọ́ sí ìmúṣẹ níwájú Ọlọ́run. bẹ́ẹ̀ èwo wá ní Ìyábọ̀ tó ń gbé ṣépè ní gbogbo ọ̀gbà tó bá jẹ́ pé ó ń dúró tó ń gbọ́ program yẹn àbí bóyá wọ́n máa ń wá sọ fún àbí wọn kò réèyàn sọ fún àbí etí títa àti tinú ti bàjẹ́ I don't know because ti máa ń gbọ́ program gbà míì lọ́tún lọ́sì yàtọ̀ sí KH radio táwọn èèyàn máa máa gbé ṣépè gbé ọmọ ẹ̀ ṣépè I don't know irú ẹ̀dá èèyàn tó jẹ́ o question tí mo ní kí n béèrè nìyẹn pé ṣó ń gbọ́ program yìí ṣe ń gbé ìṣẹ̀dá ọmọ ẹ̀ àti ìṣẹ̀dá ìṣẹ̀dá. tójú ẹ̀ gbà á ìtẹ̀fẹ́ fàyọ nìkan pé ojú ẹ̀ ń gbà á tó bá ń gbọ́. ara mi gan ò gbà ara mi tí mi <laughs> tó ń ṣe tí mi ò lè ṣe yẹn ara mi ò gba àwọn ìdààmú ọ̀rọ̀ ọ̀rọ̀ aburú tó ń sọ sínú ìṣẹ̀dá àti ìṣẹ̀dá ọmọ ẹ̀. ah òun ò dẹ̀ máa torí wọ́n rí lára àwọn èèyàn tí wọ́n ń pè sórí program wọ̀nyí káàkiri yàtọ̀ sọ́dọ̀ yín yàtọ̀ sí other places bẹ́ẹ̀ yẹn tó jẹ́ pé àṣẹ ń bẹ lẹ́nu ẹlòmíì. bẹ́ẹ̀ni. ẹlòmíì ti sín ẹnu pẹ̀lú agbára àṣẹ tó dẹ̀ fi ṣépè fún àtọmọ ẹ̀. ìyábọ̀ ó wá pẹ̀ ó kọ́ lọ́hùn o ah. gbogbo ohun tó ń sọ nípa ẹ pé bó ṣe ṣe torí bí nǹkan tá à ń gbọ́ pé ọjọ́ tán ní Mohbad kú e ló ń Mohbad hmm. máa ń bẹ̀ tó dẹ̀ rí gbogbo nǹkan báyìí tó ń ṣẹlẹ̀ tó pé àfitàn bá ní rí òkú ọmọ yẹn àbí ìdájọ́ ọmọ yẹn ṣe ìyá ó pè ó kọ lọ́rùn hmm. ìjọba ìlú náà ó tún pè ẹ̀yìn ó pè ọlọ́run mo mọ̀ pé ìdájọ́ ọlọ́run ju ìdájọ́ ènìyàn lọ olúwa kó ṣe ìdájọ́ fún gbogbo àwọn tó bá dúró sí ipa burú lórí ìdájọ́ ìmọ́lẹ̀ ọmọ alọ́ba olúwa kó ṣe ìdájọ́ gbogbo náà wọlé wọn lórí. àmín. Ebukadnesari ọlọ́run sọ di ẹranko odidi ọba ìlú ni olúwa sọ di ẹranko inú igbó gbogbo àwọn tó dúró lórí ìdájọ́ pé ká má rí ìdájọ́ òdodo lórí ikú tó pa ìmọ́lẹ̀ alọ́ba olúwa kó sọ wọn dẹrùn ọkọ inú igbó. àmín àmín. wọn á dẹni ìgbàgbé láìpẹ́ pẹ̀lú agbára Ọlọ́run. àmín. olúwa kọ́ wa mọ̀ ṣe. ẹ ṣeun dádì. ẹ ṣe. ẹ ṣeun dádì ẹ ṣeun sá. ẹ ṣe sá adúpẹ́ lọ gbogbo ẹ̀yin tó jẹ́ pé ẹ ti ń bá wa dá sí ọ̀rọ̀ Mr. Yomi Fabiyi gba ìfá àtàwọn yẹn ti ń show interest ẹjọ́ afẹ́káṣe pàápàá fẹ́yìn tẹ́ bá ní tẹ̀dẹ̀ ní interest ọ̀tọ̀ ni kéèyàn lówó ọ̀tọ̀ ni kó tún ní interest lórí pé ok èmi náà fẹ́ support eh, donation tí wọ́n ní ká ṣe fún Yomi Fabiyi ní QH radio fún ẹ̀yin tẹ́ ẹ bá ní tẹ́ ẹ dẹ̀ tún ní interest ṣeré ẹ̀yin tẹ́ ẹ bá ti níyẹn àdúrà wa ní pé Ọlọ́run á bá wa dúró tì yín Ọlọ́run á ní ju bẹ́ẹ̀ ṣe expect lọ ṣùgbọ́n tẹ́ ẹ bá ti ní ẹ má fi bàdó ẹ kàn máa fàdúrà ràn wá lọ́wọ́ bí justice yẹn kò di rere So, ìdíje eh, babuji èèyàn kan ló kù tá a máa gbà láàyè kó tó àmọ́ kó tó di pé kọ́ọ̀lù èèyàn kan tó bá ti wọlé sìn gbàrà tí èèyàn kan tó bá wọlé lọ́kùtà máa gbé hmm. lẹ́yìn a máa dágbére lórí ètò ah jagun ti wọlé jagun ah, ti wọlé ewu ṣe ń wò jagun ti jagun ti wọlé jagun jagun ló ń bọ olórí ogun olórí ogun kò eh. gbọ́dọ̀ kẹ́yìn ogun àmọ́ àwọn ti kẹ́yìn program àwọn ni wọ́n kẹ́yìn program. jagun ẹ̀ mọ̀ káàbọ̀ sórí ètò ẹ ká sọ sá. dj ba dj babji ń kọrin fún yín ni. wọ́n ń kọrin fún yín ni. sá yàrá ti di Mohbad. <laughs> ẹ̀yin gan náà ẹ̀yin lè la ń kọrin kì í. ẹ ṣeun ìjagun ẹ káàbọ̀ ẹ káàbọ̀ fún mi. àwọn ọ̀rẹ́ mo dẹ̀ kí àtìmí àdìpẹ́ mo kí everybody mo kí àwọn mọ́mí mo kí àwọn dáàdi gbogbo family kí wọ́n ṣe rẹ̀.

làwọn Naira Marley ló pa so ṣe ẹ láàrin yẹn pé àárín yẹn ti fẹ́ máa ní kọlọ́fín nínú ṣá. ẹ má rush ẹ filẹ̀ a máa sáré so Mr. Seun ẹ bá a ṣe ní bíi one to two minutes pàápàá. ok ok so because àárín yẹn ò fẹ́ yé mi gẹ́gẹ́ bí nǹkan tí dáàdì náà dẹ̀ tún sọ lẹ́ẹ̀kan pé ṣé kò ń gbọ́ program ó ń gbọ́ kì í ṣe pé kò ń gbọ́ ṣé ẹ láwọn yẹn àwọn yẹn ti gbéṣù jẹun wọ́n dẹ̀ ti gbéṣù mi so wọn ò kọ nǹkan tó.